ọlọ́run ti wá ẹ̀ka ló ká pọ̀ ọ̀hún láíláí. àbẹ́rẹ́ la tó kí àbàbà wa láti ìgbóǹdò gẹ́gẹ́ bí àkómọ̀ wípé gbogbo ẹni tí ọba mọ ìwúrà ó di dandan òun náà ni àákàá fún àbàbà wa yìí wọ́n mọ ìwúrà wọ́n sì mọ ìyìn àwọn ìbánisọ̀rọ̀ ilé tí àwọn òṣèlú wa tí wọ́n mọ́ ń bá wa sọ ní gbogbo ìgbà torí ètò yìí ni wọ́n ṣe wá láti ilé ìjáwó bí òǹdó ti jìnnà lóò àbí ìlú àwọn bàbá wa ní lẹ́tọ̀ ìlú wọn lórí ẹ̀wọ̀ láti ìlú aláì bàbá wa ṣáàlì ọ̀rọ̀ òjì ìtúsọ́ba lójú láti lóko kódà kò sápọ̀ ní bàbá ẹ lápẹ̀mọ́ bọ̀ wá tó wájú bí àwọn tó kú wa wọ́n jẹ́ mọ́ bọ̀ wá jáde ìlú bí dókítà láwọn ti ní pé ẹkú gbìyànjú ẹ̀sìn jẹ́ ìdílé káàbọ̀ sí ìlú ìwò kámọ́lá láti dúró tó ní bàbá ti wá fẹ́ àkókò wọn fún ọ̀pá sọ ní wọn lọ́jà fún wa bí wọ́n jẹ́ ìlú òkú náà a kò pe àbàbà wa tó jẹ́ pé àwọn ti pé sípà ìṣọ̀kan ilé ìwé ìṣọ̀kan àwọn náà ni wọ́n jẹ́ pé sípà lò àwọn náà ni bàbá wa àdìhàn ògùn rẹ̀ ni táwọn náà wọn kọ̀ wá sí àgbègbè mi torí ìdánilẹ́kọ̀ọ́ ìlànà náà ṣe wá wípé tọ̀ àwọn náà fẹ́ já òpàdé àti orí ọ̀gbẹ́ tó wà nínú ìdánilẹ́kọ̀ọ́ ìyàtí náà ọ̀rọ̀ àbàlùkù àwọn náà ti tọ́kọ́ wá tó jẹ́ olùdásílẹ̀ ọlẹ́ international group of friends àwọn náà ni wọ́n ti jẹ́ olùdásílẹ̀ rẹ̀ àti àbàbà wa ní káàbọ̀ amúlànà wàkàndínlẹ̀ ọ̀rọ̀ àbàlùkù. bẹ́ẹ̀ náà ìfọ̀ ni pẹ̀lú ògbólọ́dọ̀ náà àbàbà wa méjèèjì ló wà ní àìsàn náà nìyẹn gbogbo àwọn táà ti wà ní káàdì náà á kí wa pé àkókò ìmúra ẹ̀gbọ́n ti lòlẹ́ tí mo sì mọ̀ pé gbogbo aná ní ajá àǹfààní tó pọ̀ lórí tí wọ́n bá wà lọ torí pé ìsáyé tí wọ́n lè sìn ìwòye náà lè àwọn fẹ́ bá wa sọ̀rọ̀ lórí lẹ́yìn pé èmi mò ń wá owó náà ń wá owó gbogbo

lórí tọ́pìkì eléyìí tí wọ́n tún máa ń bá ti lọ lónìí tá a kò ní àṣírí owó oníkálukú wọn náà lájọ wá sí ilé rẹ̀ pẹ̀lú òkú lọ́nà lọ́wọ́ èmi ọ̀wà máa gbẹ́rọ̀ ọ̀gẹ̀dẹ̀ lọ sí ọ̀dọ̀ ọ̀tún wa láti pé ká gbọ́ sí oníkálukú wa tá a jókòó fún láti ká gbọ́ tó fi òní lọ́tún ó máa ń lé Abíọ́lá òjì àdìgbọ́n ìfúnná ìrọ̀lẹ́ أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وليستعبد الذين لا يجدون نكاحا حتى يرضيهم الله والذين يبتغون الكتاب مما ملكت أيمانكم فكاملوهم فكاملوهم إن علمتم فيهم خيرا وآتوهم مما لله الذي يشاء من يشاء ويعز من يشاء ويضل من يشاء بيده الخير وهو على كل شيء قدير والصلاة والسلام والبركات على عبد الله ورسوله محمد وعلى آله الطاهرين وصحابته المباركين وكل من تبعهم بإحسان من أهل العلم والإيمان أما بعد السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله ó jẹ máa rújọ wa ní gbogbo áfíríkà tí ó ti bá tó ọ yẹ ká gba àwọn ará pa àwọn jáde tàbá gbogbo bá ti bẹ láyé ti áfíríkà ìlú burú jáde ibẹ̀ ni òkú parí ibẹ̀ ni ìdààmú parí tọ́pìkì yìí ọgbà gbogbo áfíríkà mọ́lápapọ̀ torí pé ìgbésẹ̀ tá a wà ní áfíríkà jẹ́nẹ́rálì ìdàdó àwọn àlùfáà ní gbogbo ẹ̀dá tó bẹ ní orílẹ̀ ayé sábàwá ẹgbẹ́ kan wo nàìjíríà lọ́tọ̀ àgbáyé ní àyà nínú ti ara nàìjíríà nínú áfíríkà eléyìí yóò jẹ ká máa mọ̀ wípé gbogbo ọ̀rọ̀ yìí ọ̀sẹ̀ni tí ò nílò ẹ̀ bí ẹni tí ó jẹ́ ní tó ti ń rí kanù kọ tẹ́lẹ̀ tọ́ba wá tọ́ba gbọ́ sí ẹ̀kọ́ wa bẹ̀ bẹ́ẹ̀ náà sì ni ẹni tí ò rí nǹkan kan ti tẹ́lẹ̀ tọ́ba gbọ́ rẹ̀ ọ̀yẹ́kọ̀ fòrò torí wípé ìdààmú ìpọ́lá yìí wàhálà yìí pọ̀ aṣọ òkè ọjọ́ ìsàlẹ̀ máa ìsàlẹ̀ náà ọjọ́ òkè máa àrà tuntun tó nǹkan máa nǹkan nílẹ̀ àjọgbọ́n ni àrùn ah, wọlé má ìta nínú àdàndọ́gba ah, ni àárín nǹkan kò má ẹ̀sẹ̀ láti tún káàkiri kí ló fà gbogbo eléyìí àyẹ̀dọ́wọ́ lọ́wọ́ lọ. kókó ọ̀rọ̀ ìlú ó ti pàtàkì púpọ̀ ṣùgbọ́n bàbá ká lọ́mọ ilé ẹ̀sìn Islam ẹ̀sìn owó ni èyí fẹ̀sìn gẹ́gẹ́ bí àwọn ìjọ ká ti ń gbé káàkiri bẹ́ẹ̀ bá dírẹ́sì wọn yọ wọn sọ ìgbélódì ní mùsùlùmí ọ̀jẹ̀ tó kẹ́kọ̀ọ́ gbọ́ díẹ̀ nípa àwọn sọ̀hábà nípa Muhammad òun wọn náà máa àwọn mẹ́wàá tí alábi fún wọn ní sàtìfíkẹ́tì àlìjẹ́nà látàrí àlàáṣọ̀rọ̀ tó lè mọ̀ ṣàrú ní àlìjẹ́nà àwọn mẹ́wàá tá a fún ní ìwé ìrìn pé àlìjẹ́nà rẹ lọ tà àwọn mẹ́wàá wáyé mẹ́fà ọ̀tọ̀ọ̀tọ̀ nínú wọn lọ́jọ́ oníkóró mẹ́fà ọ̀tọ̀ọ̀tọ̀ nínú wọn ní ẹ̀yà oníkóró nínú wọn rẹkumẹ́ntì ẹ̀fọn adétòkì ẹni àkọ́kọ́ tí wọ́n mọ̀ òun náà ní àbúkọ́ tó ti di olùmọ̀ ìwé àfáàn ẹni tó ní kúrú jẹ dáadáa tó tẹ́kù ní Abdulrahman ibn Awf bin Nagmani oní kan pọ̀ oní dúkìá púpọ̀ bẹ́ẹ̀ náà ní pálíkà tó fún ọmọ ìdílá olúwa ní òun náà olówó ni. yóò fi wáyé pé ẹ̀sìn Islam ẹ̀sìn kínú lówó ọyẹ káńtì torí pé ẹ̀sìn wa ló nílò owó jù ẹ̀sìn wa ló nílò owó jù tọ́wọ̀ bá ti gbà nínú àwọn obìnrin tí wọ́n jẹ́ àwọn ẹni àkọ́kọ́ òun náà ní fàdíjà fàdíjà tó wọlé tí í ṣe yàwá yàwá náà bọ̀ wọ́n sáà náà àwọn àkọ́kọ́ ìsìlámù nìyẹn àwọn àkọ́kọ́ ìsìlámù nìyẹn yẹn ni pé ìsìlámù kọ́wọ́ rìn ní owó bá ìsìlámù rìn bẹ́ẹ̀ni ká bá ń fi owó tí ọba tó fẹ́ ní ìsìlámù ẹ̀sọ́ tó mi tán bẹ́ẹ̀ni ká bá ń fi ẹ̀sìn ìsìlámù tí ọ̀rá tó pọ̀ mọ́ owó ẹ̀sọ́ tó pọ̀ bá tó tó nípa ẹ̀yin náà mọ ipa àti àwọn oríṣiríṣi ìgbésẹ̀ tí àwọn bá tẹ̀lé sí ìrọ́bì ọba ọ̀sán láàyè tó ti fún àtẹ̀lẹ̀ wà kọ̀ọ̀kan. lówẹ̀ ẹ tó gbàgbé ẹ má gbàgbé ìgbésẹ̀ pàdé ìjà fún ìṣòfò wáyé ní fún mẹlẹ́mọ̀gbìnrin ètò náà pẹ̀lú àdáni sọ́lọ́ bá wà ní ìsìlámù tó gbogbo òkè. eléyìí yẹ wáyé pé ẹgbẹ́ wáyé ó nílò owó ni. tọ́pù tí wa wá pè ní àtìlú owó owó láti rí ẹgbẹ́ bí gbogbo ẹ̀kọ́ náà ní gbogbo ẹ̀kọ́ tá máa kọ́ láyé gbogbo a máa dà láyé ó láti rí ní ọmọ tó láti láwà yìí ó láti rí ẹni tó máa pẹ̀lú ẹgbẹ́ náà bí gbogbo nǹkan lọ́dá sí i ṣùgbọ́n tá a bá ti mọ̀ á kà máa jẹ́ kó a bá mọ̀ á ní jẹ́ kó máa owó láti lò owó ní àṣírí owó ní àṣírí nínú àwọn àṣírí tá a fẹ́ tó fún wa léwu àṣírí àkọ́kọ́ àkọ́kọ́ àṣírí ìlú ìlú àwọn ẹni fún wa pé a lè bẹ̀rẹ̀ wa léwu kí ló fà á táwọn ìṣẹ̀lẹ̀ ń wo kiri ayé àṣírí ká ní tí ẹ̀ máa wà ní bàbá ìyá ń ọba tó wọn aha àtìrí kan bẹ́ẹ̀ o kí ló bàjẹ́ ndị ọba níbẹ̀ ní ká máa wó kíta káàkiri títí náà máa wájú káàkiri ẹbí èèyàn wájú bàbá wájú ìyá wájú ọmọ náà wájú lórí bọ̀ àtìrí kan wa lórí kí

ní òpin ẹni ọlọ́run ní ìlú ìwúlò ọlọ́run pa bẹ́ẹ̀ kù sí wọ́n wó bẹ́ẹ̀ ni ọlọ́run náà wọ́n wó bàgbàlagbà tí wọ́n wó lọ́mọdé náà máa wá wó tí wọ́n bá ní wọ́n ń pè kankan ní ọjà wa ní pálá ìjọba yìí lábòjúwò kí wọ́n ní gbogbo ẹgbẹ́ bá débẹ̀ lọ́gbọ́dọ̀ nípa tó bá ti wọ́n ní bọ̀ọ̀fà lọ́wọ́ gbogbo àwọn aláìsàn tí wọ́n lọ lé gbogbo aláìsàn wọn Eh, nípa báyìí ìfẹ́ eh, owó ìfẹ́ owó ọlọ́wọ́n bá ti sọ̀tọ̀ wa ọlọ́wọ́n bá ti di àwọn wa ilé ẹ̀dá wa yẹn ọlọ́wọ́n bá jẹ́ ìdílé sọ́ọ́tì fáìlì àyà fọ́tì ọlọ́wọ́n bá sọ pé wọ́n tó ti kú náà ní máa dá ọ̀gá ọ̀gá. جما وتحبون المال حبا جما وتحبون المال حبا تحبون present tense ọlọ́ni ẹ máa fẹ́ràn owó ẹ̀ ní yé fẹ́rẹ̀ fẹ́ gbé láyé òṣèlú gbó ọ̀nà ọlọ́run ti fi dára wa kò sí kìsì bẹ̀rẹ̀ ayé ìjọba bẹ́ẹ̀ ká bá sọ fún ọdún ọ̀dọ́ náà owó ọ̀sán ojú ẹni o ìfẹ́ ẹ̀kan jù ra wọn lọ. ìdí nìyẹn látara àṣírí owó tó wà láàrin ìdí tí ọlọ́run ọba ti fẹ́ owó tó gbogbo wa látara àṣírí ìlú.

وتحبون المال وتحبون المال حبا Ìjọba ìjọba ìjọba tó jẹ́ kí ọmọ ẹ̀dẹ́ ènìyàn máa ń títí tágbára rẹ̀ ọ̀gá. Ṣé bá ní búlọ̀kù mẹ́lọ̀ sẹ́yìn abẹ́kù nígbà lórí ẹ̀yọ́ kọ̀ọ̀kan ìfẹ́ńdẹ́ náírà? Agbára rẹ̀ yọ fún ilé ìgbéwò, wọ́n pè mẹ́ta lọ́wọ́, yóò kún mi kan tó yọ fàmílì lọ́wọ́ ìdílé owó ń dá máa wá ènìyàn débi títí àti ẹ̀mọ́túnmọ̀ ẹ̀gbẹ́ mọ́ ni wọ́n bá ní wọ́n á tó tọ́ka wọ̀ èyí wọ́n á fọ́ ní fifty thousand naira ìbá bàbá gbó yóò kó tó ara níjọ́ kan náà yóò kó yóò fọwọ́ ara rẹ̀ pé ṣé wọ́n ní òní tó kọ́ọ̀kù dàgbò ọwọ́ rẹ̀ ló fi mọ̀ ẹ̀kú tó wà nílẹ̀ tó wọ́n sájà rẹ̀ ṣé wọ́n ní وتحبون المال إذا وأنا ìdí owó ń pẹ́ lórí ìdẹ́bí wípé ó ti ń pa ẹ̀ ń pa ẹ̀ ní àwọn èèyàn tí ìyẹn bá ti fẹ́ lọ owó ju ẹ̀mí lọ yọ pa ẹ̀. ọmọ ẹni ọkọ tí wọn pàyàwó ẹ nítorí kí ni. ó sì máa rí ọ̀hún tó máa ń pa ọmọ rẹ̀ ọmọ ẹni ọmọ tí ó pa bàbá ẹ nítorí owó ọmọ ẹni tàbí ọmọ ọmọ ẹ nítorí owó. àti kíkà ni ọ̀hún tó ní tí wò láyé láti kọ́ láti rí la ìjọba láti rí oní àná ìkọ̀ọ̀ àwọn yorùbá wọn jí àtìrímù látara lárúbáwá yìí àtìrúrò wọn náà lárúbáwá àtìrúrò ọba ń pè àtìrúrò àtìrúrò wọn wá fẹsọ yorùbá yìí wọn ní àtìrú àtìrí yorùbá tẹ jí látara àlùkòrò àjàkọrọ lárúbáwá yìí tẹ́lá fi fẹ́ láti rí ìrìn gbígbó àwọn ọmọ ìsàlẹ̀ ayé o àtìrí ìgbésà nínú àmọ́jọ́wọ́ ṣùgbọ́n ẹgbẹ́ kan tí yóò ṣe ayé ìjọ tẹ̀lé lóko ẹ̀yẹ ọ̀yẹ́ ìgbó mi dájú àtọ́kọ́ bẹ́ẹ̀ lò ó torí bí àti ẹ̀rọ mi pé pọ̀ tó lè owó náà ti máa rẹ̀. wọ́n jọ ìgbó náírà ló gbà jẹ́ Ìgbà lọ́jọ́ ìgbà ìgbà gbọ́dọ̀ wù ní ìtàtà àkọ́kọ́ nìyẹn tó bàtà àwọn èèyàn fi Àgbélé kejì tọ́pà tá a fi ń rówó ká ó náà ní pé owó náà wò yẹn sábà bí ká lọ́jẹ́ nínú àwọn sábà téèyàn fi máa ń dínkù fi máa ń jọba téèyàn fi máa ń jọ̀ka àbí ọmọ ènìyàn ajá ní wípé ọmọ ènìyàn wa níjọ wa ni pé afẹ́ ká máa wà wájú ọmọ ènìyàn ọ̀gá ìbínú jámà ìbínú èmi ni pẹ́ńtífà èmi ti ń gbogbo kòtánlá ní àdámà wa ni a ti máa gbẹ́yìn ní dáwọn lọ́pọ̀lọpọ̀ àgbẹ̀ kódà ikú ẹ̀ ti àti ààrẹ ní pẹ́ńtífà ààrẹ tó olówó ààrẹ lẹ́yìn ìwà náà olówó kí àwọn tí wọ́n náà bá ní lọ́wọ́ ní mímú ti ọkọ̀ tẹ̀. Nàá bàbá àti ní àdúgbò yín àti ìlú tó ní wá títàlíkà yá ń jẹ bàbá yìí owó ni. Máyọ̀mọ́ àti ní ìjẹ́ jẹ títàlíkà yá ti jẹ́ olówó ni. àti olówó ìyá àti ń tọ́wọ́ tó máa débi ètò ayé kò ní rọ́bà aláyé kan lọ́jọ́ tálíkà àti tọ́ba débi délé tọ́lọ́ ní kádà rẹ̀ lọ. báyìí ogunlọ́gbà alájá ìjọba tó ní kí n ìlà kúrò bí ọ̀rọ̀ àti ọlẹ́nìkan tó ń tó jù wọ́n wọ́n méjì tó gbogbo omi tí ọba ti jẹ mọ́ owó kánà ọ̀dọ́ lẹ́nu tó ń ti bẹ́ẹ̀ náà kì í sábà gbọ́ ní báwọn yẹn náà olówó ní sábà máa lọ lẹ́nu bọ́ọ̀ bá jẹ gọ́ọ̀nà kò sí àdúgbò níkàjọ ọjọ́ mélòó kan sẹ́yìn ẹnìkan nínú àwọn tọkọ̀ sẹ́ẹ̀tì gọ́ọ̀mọ́tò àwọn apàlẹ̀ nìkan ọwọ́ sọ̀rọ̀ wípé ẹjọ́ kan sẹ́ẹ̀tì gọ́ọ̀mọ́tò ní ẹni tí ìpínlẹ̀ Nàìjíríà náà wà ní àbí ọgbọ̀n ní one hundred million naira lọ́wọ́ bẹ̀rẹ̀ ìyẹn o láti ìlànà yàtọ̀ sí káwọn ẹ̀rọ sọ̀kọ̀ one hundred million naira one hundred million naira owó bẹ̀rẹ̀ ní ọ̀bù làtẹ́rù ìgbé wọn kọ́kọ́ báyìí tó láti ẹ̀ wọ́n ẹ̀ ńgbà wọn á náà fẹ́ jẹ ọ̀bẹ jẹ pẹ́lẹ́jẹ ọ̀bẹ jẹ ọ̀bẹ jẹ gbogbo nǹkan tí ó pèlè ó ti mọ̀ pé òun nígbà tó lè wọ́n gbà ọ̀nà owó nínú àwọn akẹ́kẹ́ سورة البقرة آية 2 قالوا فقال وقال لهم نبيهم إن الله قد بعث لكم طالوت ملكا وقال لهم نبيهم إن الله قد بعث لكم طالوت ملكا قالوا أنا يكون له الملك علينا ونحن أحق بالملك منه قالوا أنا يكون له الملك علينا ونحن أحق بالملك ونحن أحق بالملك منه ولم يؤت زعما من الماء ونحن أحق بالملك منه ولم يؤت زعما من الماء

wọ́n fẹ́ ta fún kádà ọlọ́run àwọn fẹ́ bá kádà ọlọ́run jà wọ́n rò pé sábàbí nìkan ní ilé ilé kò fún ọmọ tó lọ́wọ́ àmà ti tó ìgbà rẹ̀ ó lè fi sábàbí lọ́wọ́ owó kùn ní sí ẹ̀ máa fi sábàbí owó ẹ̀ lọ́wọ́ ọlọ́wọ́ á ní kọ́ọ́lù ọ̀yẹ́ sọ wípé àná ẹ̀kú ìrànlọ́wọ́ ìgbà. ọ̀rọ̀ àná ẹ̀kú ìrànlọ́wọ́ ìgbà kódà kò sí inú ẹgbẹ́ àwọn olówó kò sí inú klọ́ọ̀bù kankan táwọn olówó wa bóòlù olówó wa wà nínú àwọn ìjọba bóòlù tó àjọba dára àwọn tá a lóòrù àhápò ní mọ́ọ̀kì ní àdánù àhápò ní mọ́ọ̀kì àwọn aláǹdí ráìtì tí ká jẹ ọba ká jẹ gọ́ọ̀nà ká jẹ pẹ́sidẹ̀ntì lé wa lórí ọlọ́pàá tó wá ní. Àwọn

lẹ́yìn tó ń gbà tó ń gbọ́ ìgbà wọn káàkiri nípa tó wájú títí owó wà nínú sábà yìí tí èèyàn ti déwò ọmọ ènìyàn ti fẹ́ràn àwọn ipò àti màmá àyè àti òun yẹn yóò láwọn láti láti ọ̀fẹ́ kó ló fẹ́ kí ló ìdúró

náà àti ẹlẹ́ẹ̀kẹta òun náà ti pé owó tẹ̀wọ́ yẹn ọ̀sán tani ọ̀pọ̀ ọmọ ènìyàn àti amápátá ìsinmi yẹri tọ́ba yẹri náà bẹ́ẹ̀ mọ̀kọ́kùnrin máa ń yẹri ṣe obìnrin máa ń yẹri obìnrin yóò fi yẹ ọrùn tọ́ba tó yá yóò fi yẹ ṣe obìnrin yóò fi sọ́wọ́ yóò fi kàdọ́ ọ̀yẹ̀wọ̀ yóò fi ní ọ̀yẹ̀ sí i. lóòótọ́ yẹ̀rùn ọdún nínú yẹ ìlú ọdún nínú yẹ. ọkùnrin náà yẹ ó ti yẹ pàtàkì ó tún bá ènìyàn fẹ́ràn gbogbo tá a wá sí ààrẹ ọjà ẹ̀wù owó náà ní nílé bá àbá lówó lọ́wọ́ gbogbo wa là ń wá lé máa fẹ́ kọ́ lé ní ìdí nìyẹn ilé là ń wá olùgbà bàbá mi ní wà lọ́wọ́ àwọn àwọn ọ̀rọ̀ wa. olóńgà fi ra ká àlè ríká àti pẹ̀lú gbogbo àlàbẹ́ríkà àbí tá a lọ́sọ̀rọ̀ bẹ́ẹ̀ ní kí gbogbo wa kò sí. náà ní ká lọ́fẹ́ ká kálukọ́ náà wọ́n ti yẹ ẹ̀ lọ́fẹ́ ká ọ̀ káàyè òye ní ilẹ̀ àti pẹ̀lú owó. mú ìtọ́wájẹ́ nígbà wọn bá káàkiri ndị níbi ká àtìká lówó òun àmọ̀ ndị owó náà ti ndị sọ pẹ̀lú oríṣiríṣi ndị káàmá àwọn ará ndị ndị ara tòótò ndị bùbá àtúnra àgbàdà ndị bá tún káwa ndị na ndị nàìjíríà ndị ndị ndị ndị ndị gbogbo mo bá yá sọ pé agbádá wa tó fi wáyé ẹ̀tún ti tẹ̀lé ẹ̀ ẹ̀tún wá fa ìlà rẹ̀ wá sókè rẹ̀ owó ń bẹ lọ́wọ́ ẹ̀ lọ́pàá sáníkọ̀ wo ló dábàá ọ̀nà kankan dára lọ rẹ̀ tọ́wọ́ ti ẹ̀rẹ́ yẹn gbàgbọ́ sáníkọ̀ ló dábàá ọ̀nà òun ti ń sáníkọ̀ àti ọ̀nà tó fẹ́ ra agbádá ebi tí ní jẹba agbádá owó agbádá à eléyìí gan ikun mú ọ̀dọ́ fẹ́ bọ́ sí tòun fún òkúta àwọn akọ́kọ́ wá ju ọmọ lọ́wọ́ ọ̀sọ́ ni wọ́n bá ti dá tó bẹ́ẹ̀ lọ́sọ̀ ó ti dá lára sí ọ̀sọ̀ èèyàn fẹ́ràn látara àwọn èèyàn fẹ́ràn àwọn àgbà àwọn àwọn dáadé àwọn àwọn dáadé àwọn àwọn àwọn akẹ́kọ̀ọ́ dáadé lábẹ́ lábẹ́ ọlọ́run bá ti jẹ́ ìdílé nínú àlùkò ọlọ́run bá sọ pé àlùmáàlù wọn ta ní wọn. àlùmáàlù wọn ta ní wọn ní mọ́tò ìrìnàjò ìdòmíyá. àlùmáàlù owó ọlọ́run àlùmáàlù. àlùmáàlù ìtumọ̀ ẹ̀mí kìí lówó díẹ̀. àlùmáàlù ti ayé síbẹ̀. àlùmáàlù ọ̀ àníkó díẹ̀. Eh, owó gan ìrọ̀ owó gbogbo lọ́wọ́ àti dọ́là o àti rìyá o àti náírà o àti pàṣẹ. ọlọ́run ọba sọ wípé èmi mo dá owó ìwé náà mo sì ní kẹ́ ẹ máa bímọ mo wá fẹ́ sọ fún yín pé ọ̀ṣọ́ ọ̀gá àwọn ọ̀sọ̀ tí àbí máa ń ta ọ tí àbí máa ń fi abẹ́fẹ́ tí àbí máa ń sobi tí àbí bá ba yẹn. ẹjọ́ òdòwó lọ́wọ́ ọ̀gbá ìgbà yẹn o ẹjọ́ òdòwó lọ́wọ́ kọ̀ọ̀rọ̀ ayé wá ayé mu àbàjá o. المال والبنون زينة الحياة الدنيا المال والبنون زينة الحياة الدنيا ọ̀tọ̀ ayé lọ́lọ́wọ́ bàbá kù ń bọ́ lọ́wọ́ àpò lọ́dọ̀ ayé obìnrin ayé pé ọlọ́dọ̀ ti pè nǹkan ọbẹ̀ kọ́ ojú ẹ̀yìn máa yẹ kọ́ bẹ́ẹ̀ ni ọ̀sẹ̀ ọ̀sẹ̀ ayé gbogbo láyé máa fún wa afẹ́kọ́ máa fún wa kò wá rọrùn àti owó àtìrí ẹ̀ nìyẹn ta lówó ká bàbá kọ́lé tán àbẹ olómú ẹ̀rà pan sálíkò òkú lọ dábàá fi kọ̀ọ̀rọ̀ dáadáa wọn tu lọ fi ọkàn yọ ọ̀nà yẹn ọkọ̀ ẹ̀kọ́ méjì ní bá bá tó kí ni rẹ̀ ó ní ìyẹn ti jáde máa ra ní owó bẹ́ẹ̀ tí ọ̀gá tó ó dà ọ̀gá tẹ̀lé kéèké ní owó tó bẹ́ẹ̀ já owó mọ́jẹ́ ọ̀já owó ní owó tó máa fi tó owó jẹ́ kan nínú pàtàkì ọ̀ṣọ́ ayé látara bá wá ń jẹ́ ọ̀ṣọ́ ayé àwọn ènìyàn àti lẹ́sọ̀ọ́ àbùkẹ́ fìlà láwọn èdè ìlú débi pé o tó dé tẹ̀ ẹtọ́ ọ̀pọ̀ tó yọ ọ̀pá tó fi ọlẹ́yìn tó dé tẹ̀ ọ yàtọ̀ ní ìṣẹ́ ẹ̀fẹ́ rẹpẹtẹ lẹ́nu owó ni tí ga ni kò ní dé ní iye kò ní bá owó ní bọ́ ọba ti àpálára kan kò ní dúró ní ìrẹ́ etí ní ọmọ ẹja dúró pàtó wà ní ìrẹ́ torí máa báyìí ọ̀tọ̀ ló ń yé láyé nítorí pọ́wá jẹ́ ọ̀tọ̀ ayé àwọn èèyàn àti owó àkọ́kọ́ àti ìdàgbé owó àti owó àkọ́kọ́ ó ní àgbẹ̀ pé kí lọ́kàtà àti owó àkọ́kọ́ ni pé alẹ́bẹ̀ẹ́ àgbọ̀dọ̀ mọ́tò ìrẹsùláṣì ẹlẹ́ẹ̀kejì ọwọ́ àti mọ́rọ́ ní pé kí wọ́n ní gbé kò kí wọ́n ní sọ ní dọ̀gà gbogbo àlàyé dọ̀gà. ẹlẹ́ẹ̀kẹta ọwọ́ àti nǹkan tó jáde pé ó ń gan ní bàbá ọ̀tún ayé gbogbo àlàyé dọ̀gà yìí ìdá tó wọ́n mi rẹ̀ náà àtìrí àkọ́kọ́ àtìrí ẹlẹ́kẹ̀ẹ́jì. àtìrí ẹlẹ́kẹ̀ẹ́jì onáàlì kí ni olóko owó olóko owó olóko ọ̀rọ̀ kò ní kú kékeré tọ́ba tó ní tó wúlò ó ti wẹ̀ ẹ̀ mo ò gbogbo ara fẹ́ mọ orísun owó orísun owó orísun méjì ni owó ni títí ń sun wa wọ́n gbà owó títí ń tẹ̀ sẹ́fà ní nàìjíríà ti wọlé kó wa wọ́n lọ bá wọlé àwọn tí ìgbà tí ìgbà owó ní kò wọ nàìjíríà ní. owó gángan fúnra rẹ̀ ló lóòótọ́ orísun méjì ni. owó ní onímọ̀ àkọ́kọ́ ọjọ́ orísun tó jẹ́ òdodo òdodo òrìjínà orísun kankan orísun owó kan tọ́jú ìrìnà ìbẹ̀ gan ni. òun tiẹ̀ sẹ́yìn bá lọ bù owó ni ọba lọ pẹ̀lú ìyẹn láìláì kò ní tán tọ́ ọba lọ ó lọ parí ayé rẹ̀ àkọ́kọ́. kí wàá lórí ìmọ̀ tá a lórí ìmọ̀ òun náà ẹ̀ ló lo àwòrán. tọ́lọ̀ ń wò lówó wọn náà fẹ́ dàbí àwọn jù kí wọ́n kọ́ lọ́sí ní tábìlà làbẹ́jì bàbá wà lẹ́yìn ní àpá lórí ìmọ̀ lọ́wọ́ àbílù wà láti mọ̀ àkùnrin yá lẹ́nu wọn ní tábìlà lọ́dún wọn láwọn dúdú owó kùn wọn lọ́pàá owó kù lọ́jọ́ náà lọ́pàá wọ́n wá gbàgbé tó fún wa ní àti ṣùgbọ́ ọlọ́run ẹnu wọn náà ọlẹ́yìn lòlò ìgbèrò ìgbẹ́sìn ọ̀gá tó ń nípa bẹ́ẹ̀ oríṣi owó tó ń gbọ́ tọ́jà lákọ̀ọ́kọ́ òun náà oríṣi àkọ́kọ́ lórí oríṣi tó tọ́ òun náà ní ọ̀dọ́ lọ́wọ́ sùpánù wọ́tà. eléyìí kẹsàn-án pàálẹ̀ sára yé kí ni àwọn àṣírí orísun owó sọ̀dọ̀ lọ àṣírí orísun owó sọ̀dọ̀ lọ láti sọ̀dọ̀ wáyà oúnjẹ lọ́ba wa ti lè tó torí ó ní àwọn òfin ẹni tó rò pé ìkàtí kan lò wọ́n fà kó mi lẹ́nu òfin gbá kankan tó rí lọ́dọ̀ rẹ̀ lẹ́nu ẹ̀rọ ẹ̀sì ní fọ́ ọlọ́dẹ kankan tó lọ lò ẹ̀ ṣùgbọ́n fọ́ ní gbogbo gbádáwà yẹn màá yẹ fọ́ ní gbogbo gbogbo ọ̀sẹ̀ náà orúkọ olóòrùn tó dẹ́kun sọ yìí òní gan-an abẹ́rẹ́ ṣàlàyé wọ́n gbọ́ fún wa yìí pé bọ́ọ̀bá ti wá ń kojú abájúrẹ́ dúpọ̀ ọ̀rọ̀ rẹ̀ nìkan kọ́ ni wọ́n bẹ́ẹ̀ jẹ bí kò sí pàtìkà kò bá jù lílo rẹ̀ ni ó ti kí mọ̀ ní pé ọ̀tà àgbàlára lẹ́kọ̀ọ́ orí náà bá nìgbò rẹ̀ lóyún tọ́ ọ bá nìgbò rẹ̀ lóyún náà. tá a bá lò ó yóò jẹ́ kí ọlọ́rọ̀ lọ́pọ̀ ọlọ́lá lọ́pọ̀ láwùjọ yóò ní kí lò pẹ̀lú àlọ́ orísun owó kejì orísun ọ̀rọ̀ kejì òun náà ni orísun sọ́jà fún gbé pépù ṣùgbọ́n ó ti bàlàbàlàbà lójú àwọn èèyàn ní àkọ́dá àbíọ̀dá àbàdá àbíọ̀dá eléyìí tá a lórísun náà òun náà ni àṣẹ ìbọn tá a bá sọ pé abẹ́fà ti rí owó bá wọn ènìyàn eléyìí ní ọ̀pọ̀lọpọ̀ ọ̀pọ̀ ẹni ní hàn wọ́n fẹ́ fún wọn fẹ́ fi arọ bẹ́ẹ̀ bá ti lẹ́tọ̀ọ́ lè ẹ̀ gbà bẹ́ẹ̀ ti ń gba ti mọ́lẹ̀ lẹ́ẹ̀mọ̀ ìgbà tó náà kọ́kọ́ lẹ́ẹ̀pẹ̀ ẹ̀ẹ́dì lálejò ìdáhùn lọ́pọ̀ yìí ti lè lọ́nù wọn. torí pé wọn bá ti rí owó àwọn yóò ti fi ọkọ̀ àrídìbẹ̀ bọ́lẹ̀ ló di ayé ìdílé àtàtà tó wọlé níbí báyìí torí kò ṣe tọ́nù ní àwọn ìdí ìdí ṣe tọ́nù àwọn ọ̀gá ṣe tọ́nù àgbàjẹ rahman lamba ẹ̀jẹ̀ lamba àlọ́ ìhàn ìwọ̀nà. bọ́lẹ̀ ló kọ́ gbàgbé sílẹ̀ àtàtà tó dáàbò ọ̀fẹ́ sílẹ̀ tọ́nù ọdún rẹ̀. bọ́lẹ̀ ló fi àwọn ìpín káwà dáàbò kan tọ́nù ọba ti jẹ àtijẹ́ àti ní gbàkàtà gbé fún ọgbẹ́ lọ́wọ́ ti torí yàrá kan sẹ́ni kan kò ní wọ́ọ̀lù ẹ̀ẹ̀kan lọ́sẹ̀ lọ́mẹ̀ tó ọba ti gbígbà yẹn báyìí ó kò wọ́n mẹ̀ ó ní kankan lọ́wọ́ bá tẹ̀ sí o torí gbé ìlànà nínú ìlànà ìtọ́nù náà. àwọn èèyàn wá bàjẹ́ lé gbígbé lákòókò ìlú níbi tí ìlànà ìṣẹ̀lẹ̀ náà ó mú owó tètè àwọn aláwo àwọn olúwa àwọn àlùfáà wọ́n bá ní ẹni tó bá wà lọ́dọ̀ wọn wọ́n máa gbé èkó tó ti nàìjíríà lọ́dọ̀ àti ìlú ìlànà ti nàìjíríà ní pé náírà lọ́wọ́ kó ní inú gbà ìtànájánà òun náà ní dọ́là àbí pààyàn wọ́n máa gbé èkó tó nàìjíríà lọ fẹ́ àbò dọ́là lọ́rùn gbà ní. eléyìí tá a wí tá a pè ní ìrànwọ́ orí ní orísun owó tèmi dáwé òun náà ìpín méjì ló pé kù ọ̀gbẹ́ni àwọn akọ̀kọ̀ bá lọ́dọ̀ dáadáa orísun owó méjì yẹ ìtọ́jẹ́ ti ojúlówó kan òun náà nìkan wá látọ̀dọ̀ lọ́wọ́ ìtọ́jẹ́ ti ìdè òun náà nìkan wá látọ̀dọ̀ tọ́jú ọ̀wá tuntun lẹ́yìn tọ́jú ìlú òkú náà. ìwé àkọ́kọ́ ń bẹ̀ ọmọ ìjò tọ́ lóòótọ́ ọmọ ìjọ bẹ́ẹ̀ ó lè tọ́já sí pé àlìjẹ̀nù yọ lọ sí owó wa fún wọn yọ lọ sí owó wa fún wọn ẹni tó bá fẹ́ ti tó àwọn rìn ọ̀nà ẹ̀kọ́lọ́gbọ́dọ̀ ya jáde jàǹdà tó lọ wí owó ọgbọ́dọ̀ sẹ́kọ ọgbọ́dọ̀ bá ti yá mẹ́ta kódà oríṣiríṣi àwọn agreement ní máa wà lẹ́yìn ẹni tó wá rẹ̀ àtàlìjẹ̀nu tó ti jẹun jẹun láti wọ́n ti máa agreement tá a máa wà láàrin wọn nínú àwọn agreement a máa wà láàrin wọn bí kí wọ́n sọ fún pé tí wọ́n yìí ọ̀fẹ́ lówó ìwé níbẹ̀ yọ bá àlùjẹ̀nu sọ̀rọ̀ àlùjẹ̀nu náà dá lóhùn àlùjẹ̀nu yẹn náà yọ dá lóhùn yọ bá àlùjẹ̀nu sọ̀rọ̀ pé mo fẹ́ lówó àlùjẹ̀nu náà fún ọfẹ́ lówó ọfẹ́ yìí ọfẹ́ ni lóòótọ́ òkè ó nì ṣùgbọ́n èmi ní òlè lọ jalè owó akọ lásán ó ní nǹkan tó kù ní èmi náà ó fi ọlọ́wọ́ bá rẹ̀ gangan sílẹ̀ ọwọ́ àwọn àti èmi ẹ̀dá èmi èmi ẹ̀dá èmi. nínú àbújú ìjà máa ń wá láwọn akọ́ńtàkì àgbẹ̀rẹ̀ máa bẹ̀ láàrin wọn bí kí wọ́n sọ wípé ìwọ ọmọ ẹ̀yìn àti wọ́n akọ ọmọjẹun náà ni pé torí àwọn olùtọ́ dáa ju inú ilé ẹ̀ láti òní ìrẹ̀ lọ tó bá ti dé ojú ìdílé ló májẹ̀bọ̀ inú àwọn tó májẹ̀bọ̀ ẹ̀ ń jẹ́ pípé àwọn tí wọ́n bá jẹ́ ìyàwó ọmọ àwọn báyìí ayé wọn ti bàjẹ́ ẹ̀ ló lówó nínú wọn tó jẹ́ pípé yẹ ẹ̀ mà ní ọmọ tó gbé mú ìyàwó ẹ̀ yẹ mà ẹ̀ torí pé nǹkan ti tẹ̀ tí ọba ti ẹ̀ mà yóò ti gbé yóò tó àti gbé ó ti bẹ́ẹ̀ ni wọn ti máa ń pa ìyàwó ẹ̀ padà ìpínlẹ̀ wọn bá pa ń lé wọlé nínú tó tọ́jú lówó. ní àwọn amájẹmú wọn jẹ́ wọn wá wọn náà ní pé wọ́n sọ pé ìyá rẹ tọ́bẹ̀ ní àpò mẹ́rin ẹ̀rẹ́ ẹni tí ó di òun ẹni tí ó di èèyàn tí ó di èèyàn tí ó di èèyàn lọ́dún wọn ẹni tí ó di èèyàn nìyẹn. wọ́n lọ gbé ara tọ́bẹ̀ lówó tọ́bẹ̀ ní bẹ́ẹ̀ tọ́bẹ̀ lówó ìyá rẹ kọ́ àwọn bẹ̀rẹ̀ ọ̀pẹ̀ níbi ọ̀pá níbi lórí wọn ní ara ìwé à owó wa ṣùgbọ́n lọ́sọ̀ọ̀sẹ̀ ọmọ ọmọ ọmọ yàrá ẹ̀ báyìí ọmọ bá mi. làwọn yorùbá máa ń sọ nípa ní ìlú ìsàlẹ̀ ọ̀rọ̀ nínú ọlẹ́sìn ní ọ̀rọ̀ tó bá jẹ́ kí orísun tuntun ní o. ìsàlẹ̀ ọ̀rọ̀ ti ọ̀dọ̀ ọlọ́wọ́ ọba kọ̀lẹ́gbẹ̀ rárá. ìsàlẹ̀ ọ̀rọ̀ tó bá jẹ́ kí ọ̀dọ̀ ọlọ́wọ́ ọba kọ̀lẹ́gbẹ̀ kankan. ìsàlẹ̀ ọ̀rọ̀ ti tù olóyún lọ́nà ẹ̀sìn wọ́n gba ilé ìdílé òkèlè ayé ìjẹ ìwé ìdàlẹ́ ọ̀rọ̀ lẹ́gbẹ̀ẹ́ ní kúlà kan èdè mọ́tò àbá wọn. èdè tó báyà gbogbo àyà àti wọn fẹ́ ìdàlẹ́ ọ̀rọ̀ lẹ́gbẹ̀ẹ́. ìdàlẹ́ ọ̀rọ̀ tó lẹ́gbẹ̀ẹ́ òun náà lè tí wọ́n bá mú ọ̀rọ̀ yẹn láti orí òkú òkè òun ló lẹ́gbẹ̀ẹ́. èyí ní dá àwọn ọmọ Yorùbá tẹ́wọ́n lẹ́nìkan tó dáa fún tí bá ń tà ní àwọn ènìyàn wọ́n pè lo ara ìdìbò wọn nítorí tó ìpìlẹ̀ káwọn ẹ̀sánú aláìní ìpìlẹ̀ tó dáa ni náà torí máa báyìí nínú àwọn mẹ́jọ ẹ̀mú tí wọ́n máa mú fún wú wọn bí kí wọ́n sọ pé ọ máa kírun àbá ọ̀fẹ́ lówó òfìfẹ́ ẹ̀yìn ọ̀fẹ́ lówó tọ́fẹ́ ní lọ́pọ̀ òfìfẹ́ ẹ̀yìn ọ̀fẹ́ lọ́pọ̀ òkè ọ̀rọ̀ máa fi ọ̀rọ̀ mi máa lọ sára sí orúkọ sí òkú ìjọba

àwọn tó wà lórí pé wọ́n fi ní lọ́wọ́ lórí pé èyí ò ní agbára nínú àwọn nǹkan tó lé ní ẹ̀ka máa fún wa ó ní wọ́n sọ yìí pé ọ̀rẹ́ ló ẹ̀lò ọ̀wà lọ́sọ̀ ọjà lọ́wọ́ra ajá tó ajá tó ọmọ ṣùgbọ́n every night gbogbo lálẹ́ ní ajá yẹn tó ń gbogbo ìwọ ọlọ́pàá bá a dáhùn ìtàlẹ́ ọ̀rẹ́ ìtàjọ́ lẹ́nu ẹ kàní kó sọ ajá mẹ́lẹ́ rẹ̀ pé ó fi ń ṣe ó fi ń ṣe lọ́sàn-án ìyàwó lóru òní lọ sí ti owó lọ́jọ́ ọmọ wọn a máa sọ fún ọ wípé ó lè ṣùgbọ́n kìnìún kan náà ọ̀rọ̀ gbọ́dọ̀ máa pàtó lójoojúmọ́ láti lọ bu ìfẹ́ ìfẹ́ ènìyàn kí kí n ṣe tiẹ̀ lójoojúmọ́ ọ̀rọ̀ gbọ́dọ̀ máa tẹ̀ wé wò ọlọ́wọ́. Dalẹ́rọ̀ dalẹ́rọ̀ lẹ́gbẹ̀ẹ́ àti ọ̀lẹ́gbẹ̀ẹ́ ọ̀lẹ́ ní ọwà. Ẹ bá mọ̀ wọ́n ẹ kó báyìí tí ó kọ̀ padà lẹ́yìn bàtà bá ti ká. Gbogbo wọn bá torí wọ́n ti fẹ́ hàá bóòlù ọmọ ìgbà máa àjọyọ̀ àwọn bóòlù ìrìn tẹ̀wọ̀n tẹ́wọ́n ní kọ́mọ ìgbà ìgbà ara rẹ̀ ọmọ mi kan yẹ yóò kó pé ìbára mi náà lè jáde ìgbẹ́ ìgbẹ́ ìgbẹ́ ẹni dé lórí tí wọ́n sọ̀rọ̀ ìgbẹ́ bóyá wọ́n kọ́ ọ̀rọ̀ tó bóyá bí ìgbẹ́ ẹ̀kọ́ wọn kan ìkọ̀bọ̀ rẹ̀ ìwé náà wá dájá jọmọ àdúrà lóko lóko ìjọba tí kì í já lóko ìjọba wọlé lórí pàṣẹ jọmọ àdúrà lóko tí ó tún jáde ìgbẹ́ látara bí ẹ̀ bá dé. torí pa báyìí ìran àkọ́kọ́ nù ìran àkọ́kọ́ yìí ọjọ́ ara yẹn kọ́ sẹ́wọ́ kò tó túlá ṣùgbọ́n tó o bá sẹ́wọ́ yẹn tán wà á wéwé bẹ́ẹ̀ ni sábà ní ọ̀rọ̀ ti ìran kọ́ òótọ́ ni ẹ̀rọ ọ̀gbẹ́ ara àtúntò owó nìkan ọwọ́ à ṣùgbọ́n ọ̀sẹ̀ wọ̀ irú dá orí wọn mọ̀ kí n gbọ́dọ̀ wọ́n ti. wọ́n wà sọ fún pé tọ́ ọba ìdílé mẹ́tẹ̀ lábẹ́ wa mọ̀ kí ẹ báyìí. ìjọ wa pa ìdílé pé òun ní mẹ́tẹ̀ láti ẹ̀mọ́ tọ́ wáyé. bí ẹ̀ jẹ̀gbẹ́ láti ọmọ ọdún fún ọdún yẹn ọjọ́ ìjẹ̀gbẹ́ jẹ̀gbẹ́ jẹ̀gbẹ́ tó mú omi sẹ́fìtì yà sẹ́fìtì ọ̀tà yà sọ́kà láyà yà nínú gbogbo nǹkan rẹ̀ gbogbo tó kójọ ni wọ́n parí lẹ́yìn ọmọ òkú ìyá òkú gbogbo nǹkan tó ní wọ́n parí wọn láti tó wà ní ìdí nìyẹn. ẹ ẹ ìpín ẹlẹ́kẹ̀ẹ́ nínú òpin tí a máa ń tẹ̀ ó náà ní wípé ariwo yàrá lọ́wọ́ èyí tó kí náà. ṣùgbọ́n babaláwo àtàgbà àdúgbà yóò sọ fún ọ lọ́wọ́ fàbẹ́lú wà ní ṣùgbọ́n kì tó kí náà. òun ló wá pọ̀ jù tí wọ́n fi ń àwọn èèyàn lórí káàkiri àwọn èèyàn wáyé bí wọ́n ti lọ́wọ́. ẹ kàn ní pé olùfẹ́ ju rẹ̀ o ọfẹ́ rí ju ẹ̀kọ́ níbo wọn máa gbé ẹ̀rẹ̀ sẹ́ni lówó lọ ní Port Harcourt àti Lagos àti Abuja náà ti ń lọ lọ a máa wájú káàkiri pé láàpọ̀ ní ìwò lórí gbogbo afa àbábíyé ẹ̀dá tá a bá wà lọ afa ti kìí lórí kí ara ọ̀sẹ̀ ìgbà bẹ́ẹ̀. ṣùgbọ́n òfin wà ní oṣù àgbọ̀nìmọ̀jẹ̀ o kí wọ́n tó fi wọ́ wọ́n fi kọ́ra máa wá àwọn nǹkan tó tẹ́tí pé tàbí bọ́ gẹ̀ ní ìlú ọmọ àpò máa fi méjì wá ibi kan ní oṣù máa wọ̀ méjì ní àti mọ̀ ẹ̀ bàbá torí pé àbùmọ̀ méjì lára àbùmọ̀ méjì ara rẹ̀ ọwọ́ àjẹ́ ìwé kọ̀ọ̀kan rẹ̀ wá ẹ̀rọ àbùmọ̀ ó tí bá ti fọ́nkú káàkiri ibi ti rí ó lè pàdé nǹkan ó lè pàdé àdánwò ìlú ọ̀nà àbùmọ̀ ti méjì àbújú ìdí wọ́n lè gbọ́dọ̀ bá wá kí ọ̀kẹ́rẹ́ wá àbújú tí bá ń ìpàdé

kó o tó dà láàmú lórí ewu ọbẹ̀ yọrí mẹ́wàá lónìí kó tó bẹ́ẹ̀ wáyé jáde. Ó lè jáde. pínpín yọrí níta nínú ilé Kíkù káàtà bá jáde. wáyé ìgbé lórí kankan ó níta ti wà káàkiri ìrọ̀lù ìkẹ́ ní wọ́n wájú òní ìlú nípò wọ́n lè pé irun orí fúláwù ìjọ́sìn ní àná fún wọn pa lọ́wọ́ ń ọmọ ẹni lọ́wọ́ àwọn wọ́n ń wá wọn wọ́n mọ̀ pé ìlànà ọ̀jẹ̀ yìí ìyá rẹ̀ ẹni wọ́n lè gbọ́dọ̀ wá ẹ̀jẹ̀ àgbò bí àlọ́ Ibrahim pàjọ́mù yá ẹ̀jẹ̀ ẹ̀jẹ̀ bọ́bá jẹ́ tó tó náà yóò gbogbo nǹkan tí ò wọ́n lè pé jẹ́ náà lọ́wọ́ wa jẹ́ náà lọ́wọ́ wa gbogbo nǹkan tí ọwọ́ èèyàn ò lè tó tó ní mú wá tó àwọn àtàwọn náà èyí tá a wí lára pàpọ̀ yìí òun náà ni ọ̀pọ̀lọpọ̀ nǹkan tí àwọn èèyàn wá kà táwọn lọ ọmọ olùkọ́ mi alákùnrin pé gbogbo àwọn ọmọdéwọ̀n tá a kà níbi tá a ìlànà ìlú yìí ẹ ní pé tó lé tí ò fi ẹ kí ẹ ọmọ báyà rẹ̀ ẹgbẹ́ kan

kí ló fi ń tó ń fi lọ jọ irú àdánwò yìí tó nípa báyìí nínú àwọn ìlànà tí wọ́n jẹ́ sí wípé a lè padà síbi orísun owó tòótọ́ nínú àwọn ìlànà tá a lè fi padà síbi orísun owó tòótọ́ òun náà ni wípé àkọ́kọ́ afẹ́ padà sí orísun owó tó dọ́là yìí dáhùn pé orísun méjìlá owó orísun péjì òun náà ní èṣù orísun òdu òun náà ní àbá ṣùgbọ́n àdúgbò náà àwọn afẹ́ padà sí orísun owó náà ní ẹ̀kọ́ lẹ́yìn àbá ṣùgbọ́n ká tó lọ rẹ̀ àti ìkàmì tó wà tábìlọ̀ rẹ̀ ń gbé kókó ọ̀rọ̀ lórí náà àtẹ̀sà pé kókó àwọn ọkọ̀ àgbẹ̀dọ̀ bàgbé owó fúnra rẹ̀ ta ló ní àwọn ọ̀nà lọ́wọ́ oníkùn onímọ̀ fún yàn àti rí bọ́lọ̀ ń lólo owó ìlú ọ̀pọ̀lọpọ̀ ìlú wọ́n ta láyé má mọ́ o ní a ti dà tábà bá ti lólo owó lọ́wọ́ ní dẹ́n bákan bá ti gbà lọ. abọ́dọ̀ mọ̀ pé ọlọ́run lólo owó ìlú fún ẹ̀ ló jẹ́ pé kò yẹ kó lólo ní ọ̀rọ̀ yẹn ká fi lé o ká fi lè lọ́wọ́ fún mi ìmìlówó yọ lọ́wọ́. Bébí àlọ́ wọn náà fi gbé kalẹ̀ bí èsì mo lo owó wọn náà wọn bá sọ pé wọ́n á tó òun máa lè là nígbà tí ara kò bá. Wàá tó òun mi máa lè là nígbà tí ara kò bá. Ọlọ́run bá ní ẹ̀fún wọn nínú owó ọdún. Wàá tó òun mi máa lè là. Owó ọdún

kata ni leo. Leo ni dah dah. Wala tuhmini yawma yubatuhun Yawma la yanfa'u malum wala banun Yawma la yanfa'u malum wala banun Allah la lakatuhu wúlò báwọn náà ò ní wúlò wọn kà ló wúlò. báwo máa yà yà báwo máa yọ wà lábẹ́ Yàrá ìyá ìwé ọ̀gá àlùmọ́ ọ̀gá àlùmọ́. Yẹ́nì pé àti pàmẹ́jì wà lọ́jọ́ máa fẹ́ lọ́nà òkìdí ọ̀rọ̀ àkọ́kọ́ ni pé ká gbàgbọ́ ọlọ́run wa lórí láti gbé ìlọ́gbẹ̀ẹ́ kan ẹlẹ́yìn kágbà ló ta lábẹ́rẹ́ ìjọba fún wa ná owó jọ máa jó àbàdà fún náà lè dábàá náà bá wọn lọ. náà kí wọ́n lọ́wọ́ ìwé ìfàmì ẹ̀ńtà kí ló pàṣẹ tó ti jẹ́ tábà ká owó ọlọ́wọ́ bá tọ́jú owó. ẹ̀yin jẹ́ máa wá lẹ́lẹ́ àmì ẹ̀ńtà ní èdè wípé àwọn èèyàn kúrò bọ́ lọ́wọ́ tọ́jú owó. ẹjọ́ ọ̀gbà kò owó ìyẹn o mo bá bọ́ sọ́wọ́ tó ń wà láàbíà mi màá bá lọ́wọ́ fún alúgbò ọlọ́wọ́ bá sí àwọn tí wá mímọ́ wọ́n ti máa fi jẹ ọmọ yẹn o lórí gbogbo ìlú wá náà gbogbo ìlú wá gbogbo Àbújá ní lórúkọ ọlọ́wọ́ bá sí ẹni máa wú tó lè pa owó wá fún ẹ ẹ wú ara gbọ́ ayé alẹ́ kan náà yá sí ẹ kan wọ́n ti fi lẹ́kan wọ́n ti yára sáà lórí kí lọ́pàá àwọn ará owó àwọn ní orúkọ ọlọ́dà ni wọ́n kú tàbá wà sàmì àwọn ẹ̀rọ ìjọba òjì ní ìdílé ọmọ dáwò àwọn dá orúkọ ọlọ́wọ́ ọba ni tọ́lọ̀ ń sá ni máa fi kí ọlọ́wọ́ ọba pé kókó máa ló máa fún yín láwọn àlàyé kẹrin máa ló yóò yí wa ẹ̀dọ̀ kí ọ̀rọ̀ ní o náà bá nù. máa fún ní twenty way ọ̀nà ọ̀nà lọ́nà méjìlé lógún ó jẹ́ kí pé tọ̀ ọ́ bá ti tọ̀ tó tẹ̀lé bá mọ́tò ọba ti wúlò tí ì jẹ́ ti torí pa báyìí nínú orúkọ ọba mo ní màá ìgbẹ́ nínú orúkọ ọba dàdúgbò àbí aláìní yà wà hàbù yà wà hàbù abdul yà wà hàbù abdul ẹ wọ́n ti fún yín ẹ wọ́n gbé yín náà yẹ ẹ ẹ ní àlẹ́bàní yù àlẹ́bàní yù nínú àwọn olùkọ́ ọlọ́wọ́ máa dá àbí wá òwò torí ti àlẹ́bàní yù àlẹ́wà ha ọ̀rọ̀ dá ilé kí lè fi gbogbo lárúbáwá tí wọ́n ti lárúbáwá fún un láti ọ̀dọ̀ ọmọ ìjàmọ́ kẹ́ni àdìmáà òwò. eré tí tí òtún wá sínú orúkọ ọlọ́run pé mo máa wú wílì ẹni tí fún ẹni òwò ẹni sọ́kẹ̀. àti ìdánilẹ̀ pé mo máa wú wílì òwò sínú orúkọ ọlọ́run. ṣùgbọ́n yìí tó ju owó lọ lọ́wọ́ àti orúkọ ọlọ́run. owó kọ́ ni gbogbo nǹkan. Eh, owó kẹjẹ kan lọ́nà wọn bá ti fẹ́ kúrè ìjẹ̀lú àìmáàlù wálìbànú ẹ̀yìn tó wálìbànú náà tó fi wúyà tó fún wa ìlú ní owó ní tí ọmọ yàtọ̀ sí òun tọ́lá bá wá jẹ́ màmá wíwù owó nìkan lẹ́yìn máa gbà tẹ́ bá fi orúkọ yẹn wọ́n tó bá pè sánà owó mẹ́ta ọ̀yìn àti ìdí nìyẹn tolúkọ ọlọ́run ọba òkú jẹ́ mọ̀máwòrò nàám ẹ̀jẹ̀ ká sọ̀kalẹ̀ gẹ̀rẹ̀ lọ́sùn ti àwọn àlàyé àti owó ọ̀dọ́ ọlọ́run àtìrídà àti nílò ó ti owó ìdí owó ti owó ó dé lànà ọlọ́run àtìrídà àti máa ní ìdáyà ẹ̀jẹ̀ sí ẹ̀lú wa bá ní kọ́ bá tẹ́tí náà bá tọ́ ilé ní ọ̀gá wa lọ́ra lọ́jọ́ ní òkú òkùnrin lẹ́nu ìwọ́n ìgbà máa rọ̀ ìyẹn ní bí ìyẹn ní bí ìyẹn lòdòdò ẹni tí ọ̀bẹ ní bí ìgbà tara òkú òun náà lẹ́ni lọ́lọ́ ọkọ ilẹ̀ ilẹ̀ ti lọ́ra ẹni tí ò ní sáǹpà níbi wàhálà lásán lọ lẹ́ni lọ́lọ́ ọkọ ilẹ̀ sílẹ̀ tó ti ta òtòkè náà ní ọ̀rọ̀ bẹ́ẹ̀ o tó òdúró ọba tí owó lọ́dọ̀ ọlọ́wọ́ ọba ọbẹ̀ rọ̀ báyìí. bọ́bá wù ẹ́ gbèsè alẹ́ rẹ kọ́dọ̀rà bọ́bá sì wù ẹ́ ilẹ̀ rẹ nílẹ̀ òkúrò tí ò ní kú ni àwùjọ máa ń dẹ́kun omi dára lásán tí ò ní dáàbà rẹ̀. àkọ́kọ́ one two five dábẹ́ wà láwọn abẹ́ nígbà wà sí dábẹ́ ní tí ò ní yẹni pé o ní má lè fi gòkè débẹ̀ o máa ṣe fún nǹkan tó o bá dé òun tiẹ̀ náà. alákọ̀ọ́kọ́ rẹ̀ lórí pé ìgbè náà máa kọ́ lẹ́sẹ̀ ìwà rẹ̀ kò sẹ́ńtì òwò àti òwò ní àti òwò pé mo fẹ́ sọ fún ẹ̀wọ́n tó bá yẹ àti ìlú ìlú nìkan ló lè wò. Gbèsè yóò lè wò ní ẹ̀ kò lè lọ nọ́mbà wá tó fà á nínú àwọn àtijọ́ owó ó ti wo àdáyà lọ́dọ̀ ọlọ́wọ́ bàbá wa náà sùnánà owó tààrà ó ní àwọn ẹgbẹ́ márùn-ún kan tí ọlọ́wọ́ ọba gbé lọ́dọ̀ ojúmọ́ àwọn ẹgbẹ́ márùn-ún àkìrí márùn-ún ọ̀sọ̀ ọlọ́wọ́ ti lọ́dọ̀ ojúmọ́ àwọn àtijọ́ owó ọjọ́ ojúmọ́ mùsùlùmí nìkan ló lè jẹ́ bí kébìrì gbọ́lẹ́tọ̀ yìí kò wọlé jàǹbá nígbà gbọ́dọ̀ kò sí ayára sí yóò náà sọ pé àtàlù àlà ìlà ìlọ́lá wà á ṣẹlẹ̀ ẹ̀yà Muhammadu tó ní ìsàkùn ní tó ní mọ̀tò. alákọ̀ọ́kọ́ náà àwọn ìsìnkàmára àwọn èyí tí wọ́n bá ti sọ mára àwọn fún wa bẹ́ẹ̀ yàrá tó kọ́ sí àtìlú owó ọmọ lọ owó lọ́tẹ̀ owó lọ́tẹ̀ ọmọ lọ owó tó kúkúrò ní gbogbo àlọ́ wọn. mo gbàgbé lẹ́yìn lẹ́kítọ̀ yìí

lé ẹni gbogbo ọmọ tó fẹ́ ọmọ rẹ̀ báyìí náà èrò bàbá wa ti kọ́ náà là ó ti kú ọmọ ọmọ ọmọ kọ́ sí bàbá náà ló fẹ́ jà bàbá mi jẹ bàbá fẹ́ jà kó o bàbá ọlọ́run ló àwa fi àwọn àti bí àti rí mára mú ìyọ́ bá jẹ́ lọ́wọ́ lọ́wọ́ tí ìgbìlọ̀ ọ̀pọ̀ jẹba àtàlàyé ẹ̀kọ́ nípa alákọ̀ọ́kọ́ àtẹ̀kíyò ìlàjọmọ̀ àtẹ̀kíyò ìlàjọmọ̀ ó tètè máa dé jọmọ̀ ṣùgbọ́n tètè dé jọmọ̀ àti mò ń sọ yìí tọ́ba jẹ́ gbogbo tí wọ́n ti pè ó gbogbo àní àyè rẹ̀ lọ́kọ̀ wà tó jọmọ̀ ọ̀wà nínú ọ̀wà nínú tó tètè jọmọ̀ ṣùgbọ́n tó ọba ti bèbè ìlú ọ̀kan tó ń pèrú lẹ́kọ̀ọ́ dàrú yẹn pé owó tí ọba ti ọkọ̀ ju àwọn tó dé gbàdá tó wọ̀. àtẹ̀kùnú ìlà ìṣàkóso ètò máa dé wọn. àti bí owó àkọ́kọ́ ọjọ́ ìlú wọn ìlú wọn ìlú mi dẹ̀ tó gbé ọ̀dọ́ lọ́pọ̀ ìlú tó kọ́ sábẹ́ bá gbàlagbàlà bá tó yà àgùnbí àwọn ọ̀rọ̀ tó bá ti kíra yìí pé ó ń padà àbí àbí òní padà lọ hmm. ah, ẹ̀sìn náà dá kájú pé máa lé júmọ́ à nínú àtúndì owó lọ lójó júmọ́ ẹlẹ́ẹ̀kejì sàmá àwọn ìkókò hmm. tọ́ba lè tètè júmọ́ à wọ́n pàṣẹ báyà tí màmú bá ń ṣe kótó bá lọ́wọ́ tọ́ba pàṣẹ fún báyà nígbà tí màmú ṣe kótó bá lọ́wọ́ ó ti ń pè ìdàkejì owó nù kí ìdàkejì owó kò tó kì í linkedin ọ̀rọ̀ concentrate pẹ̀lú ìmọ̀ ògbọ́n àgbọ̀ púpẹ̀ kọ́ gbogbo ara ojú ẹnu máa wá kó ojú ara ẹ̀ nàám. ẹlẹ́ẹ̀kejì ni ẹ ẹlẹ́ẹ̀kẹta tí wọ́n bá ti pè wọ́n báyìí gbogbo bẹ́ẹ̀ pátápátá pàdé ẹni náà wà pàdé tó máa ló ń tọ̀ pẹ̀ káyà ọ̀rọ̀ ní gbogbo. wọ́n dé tó tọ̀ pẹ̀ wà sọ́kàlẹ̀ tó máa tilẹ̀ mú lọ.

ẹlẹ́ẹ̀kẹ́rin tàbá ti júmọ̀ ẹ bá bá mi ká ọ mẹ́ta láti wí ẹ̀ ọ́ ìdìbò júmọ̀ ẹlẹ́ẹ̀kẹ́ kọ́ tó padà dà ẹlẹ́ẹ̀kẹta kẹ́ni kọ́ ọ fi ìtò ìdèkílẹ̀ yálà tó tẹ̀sí ní òwúrọ̀ ilẹ̀ ìwádìí gbọ́dọ̀ wájú bọ́ọ̀lù ẹlẹ́ẹ̀kẹ́rin tàbá wá sí ìjúmọ̀ mọ́lọ́ọ̀lù tó padà ti jẹ́ tọba parí padà síbi bẹ́ẹ̀ sẹ́ǹgbọ́n mi ọwọ́ àdàbẹ́ ni pé sẹ́tà ń ṣe lẹ́yìn júmọ̀ bóyá tí o bóyá tí ọwọ́ nù ìbùkún ọbẹ̀ yàtọ̀ ìbùkún ẹni ló yàtọ̀ ààrẹ lè wà ẹlẹ́ẹ̀karùn-ún lẹ́yìn júmọ̀ títí di lẹ́yìn látẹ̀yìn tí ti zikir tó bá kàn tó bá rọ ọlọ́run sọ fún wa pé kí ilé ìlú o sáàtì ṣe zikir láti kùrán láti sàn lọ láti àtàlà fún àná sọ̀rọ̀ ọlọ́run sáàmà kékeré. ìkọ́ mẹ́lọ̀ ti jẹ́ ìkíkẹ́ ẹ̀ náà wà ní náà náà láyé àìlọ́lọ́ láyé wọ́n tó yẹ kápẹ́ńtà máa rẹ̀ láyé àìlọ́lọ́ àìlọ́lọ́ wọ́n ti wọ́n wọ́n kọ̀wé máa kọ́ máa rẹ̀ jọ̀rọ̀ máa rẹ̀ jọ̀rọ̀. àwọn nǹkan máa rà mọ́ yìí tí a bá ń ṣe ọjẹ́ àtìlé owó lọ́wọ́ ọba tó gbé sí ọ̀dọ̀ tó wà. Nàá nílẹ̀ yẹ ọlọ́wọ́ ọba jẹ́ ìsinmi tó láti dùn wá ayé àti jẹ́ àti ìlẹ́yìn tí ọlọ́wọ́ ọba tó. Yá àyùhàn làbí nà ámàlú. إذا نودي للصلاة من يوم الجمعة فاسعوا إلى ذكر الله وذروا البيع ذلكم خير لكم إن كنتم تعلمون فإذا قضيت الصلاة فانتشروا رب ويستغفرون من خلق الله واذكروا الله كثيرا لعلهم يهتدون وإذا رأوا تجارة أو نهوا إليها وتركوك قل ما عند الله خير من الله ومن التجارة والله خير الرازقين والله خير الرازقين. ọ̀pọ̀lọpọ̀ alágbèéká àwọn àyà ẹ̀ láti ẹ̀kọ́ ọlọ́run fún arísíkì máa bẹ̀rù àwọn nígbà rẹ̀ ní jáde pẹ̀lú. mo lọ́wọ́ ọba parí àárẹ̀ àpé wọ́n lọ́ ọ̀rọ̀ wọn ní ọ̀rọ̀ ọ̀rọ̀ títí. wọ́n lọ́ ọ̀rọ̀ wọn ní àwọn akẹ́kọ̀ọ́ síwájú yẹn márààrún tó síwájú yẹn káàdì pẹ̀lú ẹ̀rọ àárẹ̀ rẹ̀ sábà tí tó ń lẹ́kọ̀ọ́ sí ilé ìrọ̀rùn. òun náà ń gbà wọ́n من الأمر ومن التجارة والله خير الرازقين والله خير الرازقين eléyìí fi àtìrí márùn-ún wọn sọ̀rọ̀ fọlọ́mọ ọba yìí ti kalẹ̀ fún àná ọjọ́ ọdún wa táàbù náà rí jẹun ní táàbù náà rí mu ní mọ̀gbẹ́ndúró ẹlòmíì ti nàbà wá sílẹ̀ kò nàbà tó ẹlòmíì ti nàbà tó kò nàbà tó ẹlòmíì ti ẹ̀sìn kankan lẹ̀ ọ̀kadà ọdún àná ọ̀gbọ̀n ọ̀gbọ̀n kúpa ọmọ àtàmáàlì na ẹ̀jẹ̀ ọlọ́run ẹ̀jẹ̀ wọn kí èyí ní máa tó tó tó tó tó lára sí قل فتاه إله إلا ألاكي تعالاتي من وضع البيع ألاكي تعالاتي فانتشروا في الأرض ألاك من رسول الله كثيرا ألاك من كثير وترجوك فارا وترجوك فارا ọ̀rọ̀ máa àti ní máa ta ni ó lùkọ́ náà juma juma wa nígbà ọlọ́sìn ti di bẹ̀rẹ̀ mara àwọn mọ́nítọ̀ mara àwọn gbogbo ọ̀gọ̀rọ̀ ó ní kí wọ́n lọ́gọ́rùn lọ́gọ́rùn lọ́nà rẹ̀ ní ìwà agbára tó kàn án ní juma sọ àwọn. àdúgbò aláìsẹ̀gbà nínú àti owó àti owó náírà owó náírà ní àlẹ́ àti àwọn ẹ̀kọ́ kan. àwọn àgbèrè bàbá ẹgbẹ́ ìjọba ti gbé ẹ̀mí ìyá gbé owó agbọ́dọ̀ ló tó wò bàbá tó ń bẹ ní àwọn bàbá ṣùgbọ́n tó bá ti tó wọn bá ti ná owó ti bẹ lọ́wọ́ ní ìwọ ní kékeré fún ọ̀nà ọmọ ayé na ọmọ ọ ọkà sọ́jà rẹ̀ láì pàdé wọ́n náà ma wò ọ̀ọ́nà ní àti bí owó owó kíkí ní kọ́ ọ̀nà owó bá láì náà àyè dáná ló kọ́. mọ̀wù ẹ̀ ní ẹ̀ mọ̀wù ẹ̀ dáná ẹ̀ mọ̀wù rẹ̀ mọ̀tì wo àwọ̀ tó tọ́ ti lè ti àyè owó ti ọwọ́ àlọ́ ìmáàmù ìmáàmù bùkárí látọ̀dọ̀ sáàmù ìbùnà àbí wa kọ́ ẹ̀rí ẹ̀rí ẹ̀dọ́ sáàmù ìbùnà àbí wa kọ́ ọgbà wa ló pé ó ní àwọn ọlọ́wọ́ ọgbà kọ́lọ́mù ọba tó ń pe ọlà àti kẹ́kọ̀ọ́ àdáni ká ọ̀sọ̀ pé. wọ́n tàbí iná sí ìlànà ìlú. àwọn àlọ́sí ni wọ́n kọ́lọ́mù ọba fúra ní ẹ̀fà kọ́lọ́mù ọba fúra nínú oríṣiríṣi ìlàgbára ọ̀tá yìí máa ń dá nìyẹn. ni wọ́n tàbí iná sí wọ́n tàbí iná sí ìlànà ìlú. kọ́lọ́mù ọba tó ń pe ọlà àti kẹ́kọ̀ọ́ àdáni ká ولا ترزقون إلا بالضعفاء Thank you àwọn aláìní kó o lẹ́yìn tó ń tẹ̀lé ní ìjẹun àtàwọn àwọn aláìní. oògùn ńlá ni àṣírí ńlá ni àṣírí ti rí tọ́ ọ bá ti láàánú aláìní lógún yọ̀ọ̀nà kọ̀ọ̀kan yọ̀ọ̀nà kọ̀ọ̀kan. ẹ̀rí mìíràn. Ọlọ́run àyè tí wọ́n máa bùkún ayé àti Mùsùlùmí gbà wá pé. Àti ọ̀rọ̀ ayára sọ̀rọ̀ lórí àwọn ọmọ àti ọmọ. Àwọn ọ̀rọ̀ ọ̀la gbà wá pé àdébí wa. Ọ̀sọ̀rọ̀ Yorùbá ọ̀sọ̀rọ̀ Ọ̀là àdébí sọ pé. Ọ̀là ọ̀la ọ̀la ọ̀lọ́run tó lówó fẹ́ sọ̀rọ̀ ọlọ́run tó lówó ọfẹ́ sọ̀rọ̀ ọfẹ́ kí àdúgbò kọ́. ọlọ́run tó lówó ní tó kù lówó ìkíni ìgbà náà àárọ̀ Àǹfẹ́ ọmọ Ádámà, àǹfẹ́ ìwọ̀n náà ti bẹ̀rẹ̀ ọ̀rọ̀ rẹ̀, àwọn ọ̀rọ̀ ìwọ̀n náà ti bẹ̀rẹ̀ ọ̀rọ̀ rẹ̀, náà ti bẹ̀rẹ̀ ọ̀rọ̀ rẹ̀ lọ́wọ́ rẹ̀. Àǹfẹ́ àlàyé wọ́n ti àlàyé. Ìjọba ọmọ àárọ̀ gbẹ̀gbẹ̀. Ẹ̀ẹ́dẹ̀ ọmọ akéwú dáadáa. kò ní a, kú dára o arúgbókè àkọ́kọ́ yìí ó ti àtọ̀ sí arúgbókè ẹlẹ́yìn yìí ọlọ́run ọmọ ọ̀gbọ́n aláìní gbogbo owó làwọn fún un yìí lásìkò fún ọ̀dàrí àwọn afẹ́ǹdì fún ọ̀bàtà fún túnra afẹ́ǹdì tó kùtà kọ́ sí àkókò ọ̀rọ̀ àìsàn ọ̀rọ̀ ìfúnra. ìrẹ́wọ̀n ní áfíríkà àlẹ́ yìí dàbò nìyẹn ìrẹ́wọ̀n ní áfíríkà àlẹ́ yìí fàá fìlàkì ná ná da oúnjẹ kù yẹn ní pípẹ́ ọba ara oúnjẹ kù ìrẹ́kì yẹn ni ọ̀rà ẹ̀rẹ̀ ògùn bẹ̀rẹ̀ ìgbìyàbá fúlà kó tó ti ta yín lóhùn ta yín. tọ́ba jẹ tán àǹfààfà rẹ̀ yìí wọ́n yàtọ̀ sí àǹfààfù làbò mo fún ní nǹkan ẹ mọ kàn rẹ bá a sí ẹgbẹ àtọ́fẹ́ lánàá fún náà náà ẹ mọ dáwọ́ fún náà nìyẹn ṣùgbọ́n yìí wọ́n yàtọ̀ sí wò ó ọlọ́wọ́n ò ní wọn ní àǹtí nàìjíríà ó ti túmọ̀ ẹ̀ nàìjíríà wọ́n máa dáhùn ìní ọlọ́run ọba ìní ọjà kúrò wà ní ẹ àwọn èèyàn pẹ̀lú ọ̀yẹ̀wọ̀n ọ̀nà tọ́ba rẹ̀ ti náwó ọ̀pẹ̀ ẹ̀ náà àti ìlú àti ẹlẹ́kẹ̀ẹ́ bá náà ẹ̀rí mi náà tó wà níbẹ̀ tó ka ẹ̀rí mi náà. wọ́n yà wá ní ọmọ náà kàwé bí ọlọ́ ọmọ náà tó kàn án. àbúrò rẹ̀ náà lọ sí ilé ìgbà ọ̀lọ́ọ̀lọ́ ẹ̀dẹ́gbẹ̀ wọ̀lọ́lá. máa bá tàkà wọ́n dèrò. máa bá tàkà wọ́n dèrò dáadáa àti àti ìtọ́jà pàdé àwọn sílẹ̀ àti ìlà dáadáa lọ́wọ́ àdáadáa kẹ́kọ̀ọ́ túmẹ̀ náà ẹnìkan ò ní sílẹ̀ kó wọn máa fáwọn èèyàn lẹ́sìkan nínú oyún pé kọ́ fi dàrá bọ́sà ní àwọn aláìní ẹnìkan ò ní sílẹ̀ fún ẹ̀kọ́ ẹ̀wá wọ́n ní ìdúgbò ẹ̀kọ́. aláìní nípa ọba ti lè sí àfihàn ìrànlọ́wọ́ àtàkùn ọ̀rọ̀ ìmọ̀lẹ́kùn wẹ̀ mọ́. yọ̀ọ́kọ̀ yìí kò ní mọ̀ náà ẹgbẹ́ àyẹ̀kọ́ lọ́jọ́ máa ń yẹ báláǹsì gbogbo tó bá pè ní yẹ báláǹsì gbogbo ìwọ ọ̀pọ̀ lọ́jọ́ máa yẹ báláǹsì ọlọ́gbọ́ owó ní atm card ó fi ó fi bọ́ máa ṣe ń gbogbo owó náà yóò yẹ kó ayé mo fẹ́ jẹ́ kí báláǹsì kí lọ́ọ́ jẹ́ kí báláǹsì kò lówó lọ́wọ́ yóò tẹ̀ máa béèrè fún mi jẹ́ ìwé owó báńkì báyìí ìwé yóò tó báyìí wá yóò tó ní òwò wọn gbogbo abájáde abẹ́rẹ́ nìkan ní sábà ìjọba ẹ̀wọ̀n ìlú bẹ́ẹ̀ kò ní ìlú lórí kò tó nǹkan bẹ́ẹ̀ tòmọ́tò ọmọ tó ti kiri ìlà dáadáa lọ́wọ́ dáadáa lọ́wọ́ dáadáa lọ́wọ́ àti owó kẹfà nìyẹn tọ́lá ti dé òun ni o àti owó aláàṣẹ ìdí kíni ìyàtọ̀ wá sí ìyàtọ̀ fọwọ́ pé àánú pé jáde fún àwọn mọ̀lẹ́bí àwọn ẹbí rẹ nídìílé bàbá nídìílé ìyá ká máa fún wọn ní nínú àtúwò lọ. àwọn ènìyàn láti gbóyè àìbẹ́ ẹni náà ló mú ẹwọ́n yìí ẹni ah, ah, táwọn ló fún un ibi wọn lọ́dún ló bọ́ lọ́dún. wọ́n wọ ẹjọ́ ọba yìí máa bá bẹ́ẹ̀ ká máa fún ìdílé wa mọ̀lẹ́bí wa.

عن رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم قال من أحب أن يدرك له في أمته وإن سأله في أثره وليجد رحمه. أنا رضي الله عنه ó lẹ́nikẹ́ni nínú yín tọ́lá fẹ́ kí àrídìdì wọn pọ̀ ju olówó ayé tẹ̀lé mà lọ arìnrìn owó tàbọ̀ làwù. báṣu tàbọ̀ làwù. báṣu yàtọ̀ sí ìlú. báṣu sábà kankan bá tó yẹn ni pé ọmọ bẹ̀rẹ̀ rẹ̀ máa tó òkè ẹ̀ máa ní. bá a bá bọ̀ lóko àti lóko ọlọ́run àlùbáyà tó kù ọba tó tẹ́wọ́ kalẹ̀ tọ́jú ẹni pé ẹ̀ níbẹ̀rẹ̀ ọwọ́ ẹ̀ ẹ̀ ní rúbin orin báàbíwò ẹ bá fẹ́ kí owó òun kọ́kọ́ já sábàkà kí ni nǹkan náà tí ó ti tó tó fẹ́ kí òun ọpẹ́ láyé ẹ oògùn méjìlél mu wa méjì òun wa kan ó mú wa ó tún wá mú ẹ̀rí tí kò bá lọ ẹ̀rí tí kò bá ووفقنا واجعل رأيناه أما ملكي لك ما سجلت ما نوم عنه wọ́n ti ọwọ́ ojú lọ́sí lọ́kàn wọn gbélé o ìlú ọmọ ìlú wa sílẹ̀ wa òwò ìṣẹ̀lẹ̀ gbogbo lọ́wọ́ ẹ̀dùn nígbò tó ti ẹ̀ ìwọ́n lọ́mọ rẹ̀ àjọ tí wọ́n ń rìn àwọn ọ̀pọ̀ ẹ̀ ni wọ́n lẹ̀ ọ̀rọ̀ ẹlẹ́mẹ́ máa fún un kiri jẹ́ àyè tó ní náà náà náà yóò fi bẹ̀rẹ̀ tó wọ́n yóò fi dáadáa. náà àti owó ẹlẹ́ẹ̀kẹjọ kí ni bẹ́ẹ̀ náà àtàkì ẹ̀rọ ìlànà náà. Àǹtọ́kùnrin. Ó náà ni kí ni ẹlẹ́ẹ̀kẹjọ àti owó ẹlẹ́ẹ̀kẹjọ. Àlábìwá tó lọ bá wa ní ìlú Àlámọ̀. Ó fún alábìwí yóò àdìmí yẹn dẹ̀ ní ọlágbára èdè yẹn lè máa rí ohun ṣùgbọ́n nípa nípa tí ọmọ kó bọ́ ní òkè tí ayé ọmọ àgbà òun náà ní kí èèyàn ọmọ bàárọ̀ títí máa bàárọ̀ títí owó títí owó lọ bàárọ̀ tó yọ̀ọ́ yàtọ̀ títí owó lọ fi ọ̀sán àtàlẹ́ ẹ̀gbọ́n mi àwọn ẹni pé láti àtúbà káfí máa tàn síbi ẹ̀ẹ́dẹ́ owó rẹ̀. Ìdí fowó wá fún ọ yìí tí ilé rẹ̀ kí kiri dà ó. Inú àwọn sábà wọ́n ti dọ́kítà wọ́n ti dálẹ̀. Náà káàkiri máa lọ sí ilé wa. Bí gbogbo ẹ̀ tí ó ní sí ẹ̀jọ̀gbọ́n ó máa ń rìn lé níṣẹ́ ó ní sí ọwọ́ ọlọ́pàá aago mẹ́sàn-án àwọn ìtẹ́lẹ́fẹ́ wá sí aago mẹ́sàn-án wọ́n ìdìbò fẹ́ra wọn káàkiri aago mẹ́sàn-án tó òun ti yọ ọ́ àtàlẹ́ àtàlẹ́ ti fẹ́ra ní kalẹ̀ nípa gbogbo ìdí lábàlẹ̀ ní ìlú ìjẹ́ pẹ̀lú àwọn ìgbà yẹn àwọn ìgbà yẹn aago mẹ́jọ mẹ́jọ ìdílé alẹ́ àdìgbẹ̀jẹ̀ máa jókòó ọbẹ̀ máa wọn bí aago mẹ́jọ mẹ́ta kẹsìlẹ lọ gbogbo rẹ bí aago mọ́kànlá lọ àà àwọn àti òkú onígbò onígbò olú àti òwò. àti ìlànà bí fún wa yìí. àwọn àwọn Yorùbá náà máa fi àárọ̀ lọ́dún àárọ̀ lọ́dún kèrè àti àtọ́kọ́ pé àárọ̀ lọ́dún àdàbí àtọ́kọ́ pé àárọ̀ lọ́dún tọ́lọ́lọ́ máa yọ̀ wọ́n.

ọdún ọba ọba àti wípé àárọ̀ yìí ọ̀rọ̀ rẹ̀ nù. tọ́ ọba ti lọ àárọ̀ tọ́ ọba ti lọ àárọ̀ rẹ̀ náà dá ọba ní ẹni tó lè wá síbi láàárọ̀ fún ẹgbẹ́ ọmọ ẹ̀rọ ọgbà òwúrò nígbà ìgbà ìgbà kílè ti lọ kí ẹ láàárọ̀. ẹni tó lè wá sábà sí abá sí ọlọ́lá tó máa lọ sára sí abẹ́lọ kí ẹnì kan kì í tẹ̀lé nígbà nílò kí tèmi rọ̀ lẹ̀ sàǹbà lọ ọlọ́ọ̀ tó bá wá rẹ̀ mí lọ́sàn-án mo wá ìwà tó lọ. èmi yìí gbá ìlàlejò láàárọ̀ fún ìbá wa wá láàárọ̀ ní ilé ìgbìmọ̀ fún òbí àdébẹ̀bẹ̀ tó jẹ́ pé àwọn ọba máa kí i. ẹ ibi tẹ́ ẹ tẹ̀lé mọ̀ fún àárọ̀. torí pé mi ní ìfúnyàn lọ́wọ́ àárọ̀ òun lè bá máa yẹ àárọ̀ ń jẹ́ òun lè fi lọ́gbà àárọ̀. náà torí pa báyìí àárọ̀ lọ́jọ́ àbọ̀lọ̀ pàtàkì gbọ́ àti rí ìlànà àdúgbò ọ̀rọ̀ Tàbí ìrìnlẹ̀ ọ̀gbọ̀n ọ̀rọ̀ ọ̀rẹ́ àbúrò ọ̀rọ̀ àbí ẹ̀sọ́kù àdìgbò ọ̀rọ̀ ìdí ló wáyé. Olọ́gbà àdìgbò wa, òun gbà kí ọ̀rọ̀ ọ̀ọ́ká lùjẹ̀ ọ̀rọ̀ dára sọ̀rọ̀ ìjà tó wáyé ó ní àlejàdé ìrànlọ́wọ́ ó lè ní mo fẹ́ sọ̀rọ̀ ẹ̀tọ́ sọ̀rọ̀ ọ̀rọ̀ fẹ́ sọ̀rọ̀ ọgbà alátọ̀dọ̀ àjọ ọlọ́sọ wípé Wọ́n náà tí wọ́n bá gbà náà ń bá ti ọ̀sẹ̀ arábìnrin àwọn ọmọ ilé ọlọ́run ọba báyìí ni ó àti ìrìn gbogbo orí ara. ti orí orí tó lè sáláyá ìdíkún tó lè sáláyá báyìí ti àárọ̀ àwọn àjọ arábìnrin àárọ̀ jọ ìwọ́n ní òjò àárọ̀ jẹ́ fún wa bẹ́ẹ̀ tó tó ló gbé pé musa àti máa wá lùbárí kà á rọ̀ ọ̀rọ̀ ọ̀bọ̀ ní àti ẹ̀rí ẹ̀ lọ́wọ́ bí ìyẹn wá lùbárí kà ìyẹn máa wá lùbárí kà kò pẹ́pẹ́ ní ẹ̀rí àmọ́ wá lùbárí kà lọ́mọ dá àwọn ìgbà tó wá lùbárí kà ó pọ̀ dáadáa ṣùgbọ́n kì í ti dáhùn àbáǹtí ní ti pé ó mọ wá lùbárí kà wá wọ́n wulẹ̀ kó wá lùbárí kà pé ẹ̀fọ́ alówó owó ilé kì í ti rà lùbárí kà ẹ̀fọ́ alówó láwùjọ wọ́n wà ní káàkiri ní ìfún ìlú àgbà ẹni wà lórí owó ilé wà lórí káàkiri torí kò lọ láti lórí káàkiri àwọn kan kẹ́rì ká máa wà lórí káàkiri lọ́dọ̀ wáyé kẹ́ńtẹ́ lò làtúmá ẹni pé lo àwọn tó ti àtúmá kò ní wá lọ́dọ̀ lọ. torí kí àjẹ́ ti sàgbé àgbà lọ́wọ́ máa lọ láàrin lè mọ́ màá ní ìgbéyàwó ìgbéyàwó gbàdúrà tó wọ ọlọ́mọ ọba bámi kánú rọjò níbi kánú náà àwọn ẹgbẹ́ ọlọ́mọ kánú àìbáríkà lọ́rẹ́ à ó ní kí lẹ́yìn mọ́ ọlọ́mọ ọba bámi rọjò òkùnkùn sí àárọ̀ ojúmọ́ àárọ̀ kùtùkùtù tó ń jẹ́ táwọn àjọ ọ̀run gbogbo àárọ̀ òkùnkùn ní tó bá ti tẹ̀lé àná lọ́wọ́ sánú sọ̀rọ̀ àlùbáríkà wà pẹ̀lú mọ́ òun yìí ní bí ọ̀pọ̀lọpọ̀ àwọn mùsùlùmí láti máa kọ́ láti dàní ìlú. ọwọ́ àgbà fáàlì fáàlì ọwọ́ àgbà jẹ́ ọ̀dọ́ ìlànà ìlànà àlẹ́yìn ìwọ̀n alábi náà máa ń lo ọmọ ń lo àdéhùn náà. ìdá bá àtàkà ìyá náà. ìyá náà ní bá gbé àwọn èèyàn tó bá kẹ́jọ àwọn èèyàn lọ sí ìka lọ́wọ́ lọ́wọ́. àwọn ọ̀dọ́ àwọn ọ̀dọ́ gbà kò ní pé ẹmu kọ́gbọ́n láàárọ̀ ìgbẹ́ tó máa lọ ẹ máa mú lójú ọ̀nà ẹ gbìdá láàárọ̀ ìgbẹ́ máa lọ káàdì kan tẹ̀ ẹ̀ àwọn ìyàwó rẹ̀ ń tẹ́ ilẹ̀ lọ́sẹ̀ kàwáyọ̀ àárọ̀ kò ní ìgbìmọ̀ tẹ̀ ìsọ́dọ̀ nígbà tó mọ̀ wáyé wọn àti ti bẹ́ẹ̀ tó àkúrò lè wá mi ní ojú tàbí ìlọ́wájú ọ̀yà. Wàtá àtọ̀kùn rọ́jò lẹ́nta ìyíra. Ọmọ mi ká sọ̀rọ̀ rẹ̀ yí ọjọ́ bíi Bẹ́tmán, ọmọ tàǹkan, ọmọ àràǹkà, ní máa lọ ọjà, ní máa tàǹkan lọ́jà. Òun náà máa ẹ́sìpọ̀ máa ń pọ̀ ní Tọ́párò. Èyí ní ìyàbá ni, ọwọ́ àwòrán nígbà tó wọ́n gbé àgbàríkà bẹ̀rẹ̀ àwọn ọ̀tá ẹ̀wọ̀ olò àtẹ̀kí wọn ṣe. bàbá àdàlẹ́ ayẹ́dọ́ àtò nínú náà ìlú ti ìyá mi awùwalẹ̀ náà ìlà mi awùwalẹ̀ náà awùwalẹ̀ náà. wọ́n ní kọ́kọ́ tó bá mi ní ìlú tó bá fẹ́ sẹ́ǹdì ọjà àwọn ọ̀fẹ́ lọ rajà àwọn ìrántí rẹ̀ àwọn tẹ́mọ́ bá ńtọ́ rẹ̀ tí wọ́n bá sọ́jà káàkiri àárọ̀ ní máa ń tẹ̀lé ọkọ̀ tẹ̀lé wọn lọ́gàá yìí bọ́fẹ́ lọ sọ́jà àárọ̀ ní ọkọ̀ bọ́fẹ́ lọ sọ́jà àárọ̀ ní ọkọ̀ kúkú kan rẹ̀ àárọ̀ àárọ̀ àárọ̀ tó ń jẹ̀bù wọn àtúbà kí wọ́n á lọ́wọ́ gbé ní padà bàbá rẹ̀ wọ́n lọ́wọ́ rẹ̀ wọ́n lọ́wọ́ rẹ̀ wọ́n lọ́wọ́ rẹ̀ wọ́n lọ́wọ́ rẹ̀ wọ́n lọ́wọ́ rẹ̀ débi tó sáfárù wá wá kọjá alẹ́ kò jẹ́ ẹ̀ mọ̀mọ́ bàbá gbé wá sí yọrù sí orí wọn bẹ̀yẹ kò jẹ́ ẹ̀ mọ̀ kò sí ewu ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ah, ewu bẹ́ẹ̀ wọ́n yẹ ewu bẹ́ẹ̀ kọ̀ mọ́ bí kó wọ́n tó ló wà yìí. lọ́wọ́ bí báńkì bẹ̀rẹ̀ ayé wọn á pè é kò jẹ́ ẹ̀ mọ́ iye báńkì tì kí ló lò olùlù àti omi náà lọ́wọ́ ní bí àárọ̀ olùkẹ́. náà àtúndínwó ẹlẹ́ẹ̀kẹsàn-án ó náà ní. ẹ̀yin máa ń sọ ọ́ lórí ọ̀pá ìlú náà ó fi wọ́n náà ní ìgbàlódé wípé ọjà kí òun ò ní múvẹ́ǹtì òun omi ọlọ́gbọ́lọ́gbọ́ kí ni kan náà ó bẹ̀rẹ̀ ní ìgbàgbọ́ ìgbàgbọ́ tó lágbára tó sọ̀rọ̀. ìmọ̀ọ́nì àtàkì iwe ti di lọ́rọ̀ àti àwọn àdúgbò bákan náà ìgbàgbọ́ yìí ní gbogbo ìran ìran tó kù àti ní àbá tó rẹ̀ nínú ìgbàgbọ́ àti owó lọ́dún àti ní ọlọ́wọ́n bá sọ pé. ذكر أو أنثى وهو مؤمن فلنحيينه حياة طيبة فلنحيينه حياة طيبة فلنحيينه حياة بالميزان ولنجزينهم أجرهم أجرهم بأحسن ما كانوا يعملون ọlọ́wọ́ sọ pé tó bá ti dáadáa ọkùnrin lọ́jọ́ ni obìnrin lọ́jọ́ ni nígbà tọkùnrin àti obìnrin tàbí lówó tọba bá fẹ́ pé ọwọ́ ti dáadáa ní ṣùgbọ́n kò sí kankan tí ó ti dáadáa yẹ ó ti dáadáa lọ́jọ́ ìgbọ́lọ́wọ́ ó wọ àwọn ọkùnrin. wọ́n tún wà ní ọkùnrin kọ wá ní gbàgbọ́ tó dáa gbàgbọ́ tó lọ́nà gbàgbọ́ tó tọ́ kí lè ka rẹ̀ padà lọ. Nàbó àyà sáwọn pẹ̀lú ìgbà. Àwọn ọlọ́run padà tún fi yẹn nà. Àwọn ọlọ́run ọba á fún ní ìfẹ̀mí kan sí. Ìlú ìfẹ̀mí ìwọ̀n àyà sáwọn pẹ̀lú ìgbà. Gbàgbọ́ rẹ̀ bá dáa, òní sáré òní tó tó wọ́n tó bá tó sì yẹ gbàgbọ́ rẹ̀ wò tí ìgbàgbọ́ ẹ̀ béèrè lọ́dọ̀ àwọn tó máa jẹ́ kí wọ́n fi gbàgbọ́ fún ẹ̀ kọ́ wá lo ìgbàgbọ́ tọ́lá mi lè gbàgbọ́ wọn tó dáa ìlú ara mi padà ló ń yẹ ẹ̀jẹ̀ wò àyà sọ̀kọ̀ ìlú náà eléyìí ni àti owó ẹlẹ́ẹ̀kẹsì àti owó ẹlẹ́ẹ̀kẹwàá àwọn ọ̀gá ń bẹ lẹ́yìn tó fi ìdáhùn ìgbàlá tó ní láti ta wá ọlọ́wọ́ ọba kábí wo owó fún mi owó èyí yẹn kì í ṣe pé ká sọ pé wọ́n lọ fún mi lówó lásán káàsì Allahumma rabbana káàsì síbẹ̀ èyí pé káàsì bẹ̀rẹ̀ rẹ̀ Allahumma rabbana káàsì bẹ̀rẹ̀ rẹ̀ sábàbá fẹ́ owó tá a náà káàsì gbólóhùn wà á ń ta fẹ́yìrò rọ̀ láti fi parí o. ẹ fi wọlé àti lóko kan ní kọ́ bẹ́ẹ̀ náà ṣùgbọ́n nínú tó ń ṣe yìí bíi pé àdúrà wo lọ bẹ́ẹ̀ fi Allahumma rabbana lórí rẹ̀ Allahumma rabbana lẹ́yìn ìgbà náà tọ́wá ìta máa ìjọba ìjọba ìjọba. tọ́wá bí nánà kò tó kọ pé wà á ń ta wáyé. torí pé náà ni àdúrà tí a àlejò náà. náà ló ń bèrè owó ó bèrè àrísìkì ìjẹ́ ó lè fẹ́ kó ìyẹn wọn ọba ta lóhùn ìtúró ẹ̀mí náà rẹ̀ ọba náà kì í jẹ́ náà fún bẹ́ẹ̀ náà ètí títí gbọ́ra ètí títí gbọ́ra náà títí títí gbọ́ra náà títí gbọ́ra náà títí gbọ́ra nígbà yẹn náà títí gbọ́ra náà aláwọ̀ agbára tí ń lójó náà náà nínú ojú náà náà ní kò ní padà ọ̀rẹ́ kò táwa ló sí àtẹ́kẹ̀lé ká lò sí owó tẹ̀síké tí òkú ti lọ fún wa fún àwọn èèyàn rẹ̀ náàbí jẹ náàbí jẹ tí mo ní ọ̀rọ̀ táwọn náà bá lè ó súnmọ́ táwọn náà bá lè dáadáa títà náà wò lọ. kílẹ̀ yẹ. ọ̀là ìṣàbẹ̀ tó máa ń yá àlùwá ló ń àrọ̀ gàdá. òjijì ọ̀là ìṣàbẹ̀ tó máa ń yá àlùwá ló ń àrọ̀ gàdá. ọ̀là ìṣàbẹ̀ tó máa ń yá àlùwá ló ń àrọ̀ gàdá. ربنا اللهم ربنا اللهم ربنا اللهم ربنا أنزل علينا مائدة من السماء أنزل علينا مائدة من السماء títẹ̀gbẹ́ ogun wa kì í ti darí òkèèrè fójú wa kì í ti káwọn ará yóò sè ọ̀hún tí wọ́n ti sè wá. ẹ̀yin ọmọ kọ́lọ́ ń lè rò lówó láti sọ́nà ó lè rọ̀ ó lè rọ̀ ju àrísìkì kì í náírà wọn lọ́wọ́ ẹ̀ ó lè rọ̀ ju àrísìkì wọn láti sọ́nà kì í ti bí ọ̀rọ̀ tó lù ó lè sọ kalẹ̀ ó lè sọ kalẹ̀ wọ́n ní ẹja lórí àtẹ́lò kan táìláńdì àti táìláńdì láti orí ọ̀pọ̀ ìgbélò kan náà ti dé èyí wọ́n ní ẹja gba ẹja wá sọ ọkọ̀ táìláńdì náà lórí títí wọn mọ́tò wà lọ́dà lọ ẹja ẹja ẹ̀rọ ẹja ẹ̀rọ ẹja ẹ̀rọ ọ̀pọ̀ kí ni o gbígbà tó tó ń rọ̀ ní ẹja tẹ́jẹ̀ wẹ́ abẹ́ rọ́bà yìí rọ́bà yìí ẹ pé ẹjẹ́ abakun ẹ ẹ màgbélé òkè yìí ó ti bá máa jẹ́ torí yìí ó bẹ̀rù pé òtí ìpínlẹ̀ wà mú láti ajé ọlọ́run ọba òwò ṣe rẹ̀ òkú. ìdí àti àyíká sí àlọ́ọ̀pọ̀ ọgbà ìdàdé ìlú láti dáná tí ọba wa béèrè sí ìdí láti dáná lọ tí ọba náà wà ní fún ọ lọ níbi ká ti ọlọ́mọ ọba àti àyíká bàbá ọba ọba ọba ọba. يقول لنا عيدا لأولنا وآخرنا وآية وارزقنا وأنت خير الراحمين وأنت خير الراحمين وأنت خير الراحمين

àti bí owó ẹlẹ́ẹ̀kẹwàá àti bí owó ẹlẹ́ẹ̀kọkànlá òun náà ní ká má máa gbé bùkátà wa ká má máa gbé abẹ́ ọ̀nà ajẹ́mímu wa ká má lọ máa gbé àwọn èèyàn wọ́ọ̀jì pàápàá jùlọ tí ìnáwó kan bá jábá lójijì ìnáwó kan ti bá ọ lójijì tó jẹ máa jíjẹ mímu àti pẹ̀lú ilé eléyẹn ìgbàgbọ́ tó lágbára lórí ìdíyẹn o bẹ́ẹ̀ ni ọba kan ọlọ́run ọba dáadáa kò lórúkọ rẹ̀ tí ọkọ̀ tó ń ní àlùmọ́ ní òun ní fún yìí yóò lọ bá wọn ẹ̀rẹ́ yẹn mọ́tò ọba tó ń kí bùkátà bá tó wá bọ̀ ọmọ lọ bẹ́ẹ̀ balùwàlá òbí wọn lọ́hùn ọmọ fún wọn lórí gbọ́ bùkátà bá mi gbọ́ mo ti gbọ́ ọ̀rọ̀ àjẹsílẹ̀ gbọ́ tọ́lọ̀ bá wà lẹ́yìn àti owó ẹlẹ́ẹ̀kọkànlá wọn náà ká má máa gbé òsì wa ẹ̀jẹ̀ sí dáadáa fún owó náà dáadáa ká má máa gbé àìrí náà ìdílò wa àbí òsì wa ká má lọ máa gbé bá ẹ̀jẹ̀ ká lọ sọ kalẹ̀ ìwájú ọlọ́mọ ọlọ́mọ lé òkèlè ọlọ́gbà. kílẹ̀ rí ẹ̀ kéèyàn bá ti báyìí owó jẹ bí ẹ̀ owó jẹ lọ́wọ́ ti lé láti yé òkè lọ́wọ́ bẹ̀rẹ̀ ó lè mìọ́ lọ́dọ̀ bá dúró lórí. Tí a láti sọ, àdébẹ̀ ìpàdé lọ́wọ́ ní wọ́n ti lọ sọ ọ̀rọ̀ àti ọ̀rọ̀ sí aláwọ̀ àti ọ̀gá ọ̀gá ọ̀gbọ̀n ọ̀gbọ̀n àlẹ́yìn wàtẹ́lá من أصابته فاقة فأنزل هذه النار láti bá ti bá ọdún ọ̀rọ̀ sára àtìlá wọ́n àìdára àtìlá bàyọ̀ òkèkò láwọn ìlànà ìrìnrìn àárín àwọn àárín. Àbúdá àwọn ọ̀dọ́ láti ẹ̀rí ìjà. Ìtumọ̀ ẹ̀ náà rí pé ẹnikẹ́ni tí yóò ti bá dé bá, kò sì tẹ́ dé bá àìríjẹ àìrí kan ó jáde owó ọba lọ sí báwọn ẹgbẹ́ èèyàn ìgbà ní owó ẹlẹ́bà tó ń gáàdà láti láti lọ àwọn o ti lé òní lọ ó dùn padà wà báwọn èèyàn wáyà sábà tó ní ẹsẹ̀ ìṣe tó ń bọ̀ wá ó dùn àlọ́ o ti lé ọmọ tòun náà ní ata olùsílẹ̀ lẹ́sìn lọ lóògbà tàbí ó dùn padà lọ́ọ̀rẹ́ ṣùgbọ́n wà fẹ́ àṣàlà àti láà. àṣàlà àti láà. bàbá lọ sọ bùkátà rẹ òkú rẹ gbọ́dọ̀ ọlọ́wọ́ bá ti ọlọ́run mú dé ìwọ́n náà ló mú wá ìwọ́n náà lọ́wọ́ mú àbáyọ. kí ni wọ́n bẹ̀rẹ̀? àyùmọ̀ ní kò lọ ọ̀la. لا تسألن بني آدم حاجة لا تسألن بني وفبالذي أبغض إذا تهجر وفبالذي أبغض لا تهجر الله يغضب إن تركت آله الله يغضب إن تركت آله وبني آدم من يسأل يرضه يا بني آدم حين يسأل يرضه وبني آدم حين يسأل يرضه تسألن بني آدم حاجة لا تسألن بني آدم حاجة وسل الذي أدرى

kí a máa fa àwọn ẹbí wa láti ká máa jẹ àwọn ní ogun pé kákìm ẹni bí ìwọ bàbá ìyàwó ẹ̀ ń bẹ lábẹ́ àwọn ọmọ ẹ̀ ń bẹ lábẹ́ máa jẹ wọn nípa pé ẹkìm ẹkìm ẹkìm ẹkìm ìwádìí nìkan ó kéjì wọ́n sọ́ọ̀bù rẹ̀ hàn sọ̀rọ̀ ká má máa kírun wọn ní kí ọmọ kí ọ kó kí pẹ̀lú èyí tó wọ́n fẹ́ dá lọ kírun èyàn ah, tí a kí òun èyàn máa ń tí a jẹun èyàn máa ń tí a lọ ibì kan ṣùgbọ́n tọ́lọ́ àìsí a lọ bẹ́ẹ̀ yára kí òun ọmọ ọmọ bẹ́ẹ̀ yára ó fi pẹ̀lú tó jẹ́ kí gbogbo ń dára máa tó lè máa dá wa lọ́wọ́ tó lè jẹ́ ká rọ̀ kí òun àdájọ́ yẹn ti kẹ́ ẹgbẹ́ òun ọ̀rọ̀ rẹ̀ àwọn adájọ́ yẹn sọ̀rọ̀ àtúnṣe wọn tó lè rẹ̀ kí òun lọ́wọ́ torí torí pé wọn bá jẹun ọ̀rọ̀ ayé kí o yẹnu kúlẹ̀ kí n kúlẹ̀ kọ́rẹ́ àti àti owó ẹni kọ́ ọba abalẹ̀ kí o ẹ̀rọ ọ̀pọ̀lọpọ̀ wa òkú wa báyìí fa fa fa lẹ́nu ní ìjọba rẹ̀ ní ọ̀wọ̀ owó ọ̀wọ̀ wá ní àti owó ẹni ẹ̀wọ̀ tó lé pé mùsùlùmí nǹkan bẹ lára wa táàlù nǹkan bẹ lọ́wọ́ wa táàjà bá ní táàlù wa àdìkọ́ bá tu àwọn ọmọ rẹ̀ pé ẹ́ tó tó mọ dára bí lọ́nà mọ̀mú lọ́wọ́ èyí ò ní tó lọ ẹ ẹ̀rọ ìyàwó fíhùn kí wọn náà wọ̀ lẹ́kí sí oyin yẹn pẹ̀lẹ́pẹ̀ àti níta lọ́jọ́ náà ti lò. ilẹ̀ rí ẹ̀. wà á mọ̀ láńláńlá ní sọ̀lá ìwà. wọ́n ti bọ̀ ọ́ ayáwá tẹ̀lé tó. وأمر أهلك بالصلاة واصطبر عليها لا تسألك رزقا ولا عام ولا عام ọlọ́wọ́ bá sọ pé pàṣẹ máa pàṣẹ báwọn ará ilé ẹ̀ máa fi wá máa fún ẹ pẹ̀lẹ́pẹ̀lẹ́ mọ́kànlí láàrín àlọ́ ìgbàlẹ̀ fún wa. wọ́n kọ́ wá sí fún ẹ. wá bá a sọ pé kó kí sàkúnra ẹ bí wọ́n lọ́mọ wá òótọ́ ìṣèwọ́. wọ́ọ̀ lágbára ẹ̀ àwàlá ní ìná. àwàlá fún mi. ibi tí ọ̀sẹ̀ ó kí wọn dáadáa náà ni owó náà wà ọlọ́wọ́ bá sọ pé ìlànà àìmọye tó débẹ̀ sáré lórí ìlú mo tó débẹ̀ lórí ìlú wọ́n tó wá tó débẹ̀ ká ní kó tẹ́lá ní lówó ní pọ̀ ìlú lówó dájú àwọn ọ̀dọ́ dájú ẹ̀sìn ọlọ́dúnlá àlùkà rẹ̀. àti owó ẹlẹ́ẹ̀kẹ́ kẹtàlá nítorí kí ni. yẹ́nì pé ká ti fẹ́ wá dáadáa ìṣẹ̀dá àbámọ̀ nípa àyàn láyé dídá àná pé iná ní jẹ́ ọwọ́ wa tá a fi rí tọ́lọ́kọ́bọ̀ ti ga mọ̀ dáadáa. tó bá yẹ kí máa sọ́kàn bá dàbí ọ̀la yé dáadáa kọ́ síwájú sí ṣùgbọ́n wo gbàrà lọ́wọ́ gbàrà lọ́wọ́ àtàbàtà ti pa fún ẹ̀rí ẹ̀rí àti ìwé oṣù káyé àti ọ̀yà kí ni ẹ̀rí ẹ̀ ti pé ká ti jẹ́ ṣùgbọ́n ká má gbàrà lé lẹ́yìn kagbara lẹ́nu tí wọ́n ní ní àrùn ìṣòwò ìlú onídàá lọ́wọ́ ṣùgbọ́n ìwọ̀ta. Gbára lé gbára lé ìjọsìn inú ọ̀gbìn. Àmọ̀ ìgbura wa lọ́sẹ̀ púpọ̀ ìgbára lé nǹkan ọ̀kan ọ̀. Lẹ́nu mi bá tó fún gbára lé nǹkan Láti inú ọkàn lọ́gbọ́dọ̀ ti jẹ́ òun náà ni ìgbára lé. Kílẹ̀ yẹ́ وعن عمر رسول الله صلى الله عليه وسلم انظر في مرقد النبي لو انكم كنتم توكلون على الله حق توكله ẹgbẹ́ agbára lọ́nà ọba àkọsàwọ́ nínú ìgbà sáwà lórí ìgbà ọ̀dà láyé pàdàdà bẹ́ẹ̀ àkọsàwọ́ lórí. àkọsàwọ́ lórí ọlọ́mọdé ọ̀pọ̀ ọ̀rọ̀ ọlọ́mọdé ara ẹ̀yẹ ara ṣàkóso àkọsàwọ́. ìgbà ìgbà àti ìdílé nìyẹn àkọsàwọ́ ti ta lọ́ra ìwọ rẹ̀. ẹjọ́ ọbẹ̀ bọ́bá lọ́wọ́ ọba tó dé ní hápọ̀tàwà pẹ̀lú àti bí ti àkéde rẹ̀. ẹ ń bá pàdé ní hápọ̀tàwà pẹ̀lú yóò yá sí owó nílé ìlú ìlú. lọ́tọ̀ wà ní pàdé ní hápọ̀tàwà pẹ̀lú ìlú ìlú. ọlọ́run àdábì nínú wáyé pẹ́pẹ́ ẹ bá ti gbà lọ́wọ́ ọba tí gbà lọ́wọ́ ọba tó dé ní ní hápọ̀tàwà pẹ̀lú ìlú yàrá tó

yóò kẹjá ní nínú àjọ láàrin lọ ni ìjọ ló ń bá darí ẹ̀ lọ ṣùgbọ́n tó ń ti bẹ́ẹ̀ ẹ̀ ẹ̀ lébi tí ẹ̀ ń yẹ ibi pẹ̀lú ẹ̀ wọ́n. Adáàtàrọ̀ àlànà àtàwọn olùrọ̀mìnà. Ẹni àbájú ní ẹ̀rí ti ẹ̀yẹ máa ń jáde nílé lẹ́yìn tí òní kàkà jẹ́ ìgbà wọn dà lórí ọba tí ìrọ̀lẹ́ ti máa ń bọ̀ wá ní ẹjọ́ ti tó ló jẹ bóòlù ti ó jẹ òun jẹ àti ọlọ́pàá ìyẹn fi wáyé pé ọ yàtọ̀ sí ìyẹn yàtọ̀ sí ènìyàn àwọn ìwà wò pé kéye gbára lọ́nà ìdáhùn kéye gbára lọ́nà ní ìdílé ìdá wọ́n náà dáhùn bí ìdá wò dáhùn lọ́nà ọgbà lọ́nà tó ibi tí kan àná mo ní àṣírí kan lé àwọn ọ̀rọ̀ kan fẹ́ láàrin ọ̀rọ̀ lórí ìsìnkáwò torí pé àtẹ́wò gbọ́dọ̀ bá wa yìí lọ orí tó wájá sí sí ẹ̀yìn ìlú tẹ ẹ bá gbára lé ọlọ́run ọba apọ̀tà ọ̀sẹ̀ níbi wàrà ní kò tọ́ kò tọ́ fún wa yìí sí ẹyẹ gbára lọ́nà ẹyẹ ọ̀gbára lọ́nà ẹyẹ òkú nínú ẹran tó ń sin tí ó ń nílà káyìí tó bá máa sọ ọgbára lọ́nà ọkàn ti gbé lọ́nà. gbogbo nǹkan tí wọ́n ti rìn kọ́mọ̀ ní subhanallah walhamdulillah wọ́n pé ó ní ìbáàdà pàlìyà àwọn ẹranko kò láàrin ìtọ́kọ́ ẹ̀sìn ọ̀gbìndọ́gbìn náà fọkàn sí wọ́n lè fi ìjọba náà bára sí ìwé náà wọ́n ti subhanallah walhamdulillah ṣùgbọ́n káwé pé wọ́n ẹyẹ bá lọ ẹyẹ pẹ̀lú ọlọ́nà ẹyẹ olùkọ́ àdàkà lọ́dọ̀ lọ́wọ́. ojú ayé pé nǹkan àti nǹkan oṣù máa ń fẹ́ ẹni tó sọ̀rọ̀ wá wá wípé ní tẹ́ ẹ bá gbára lọ́nà ti bí ẹ ní ìyẹn gbọ́dọ̀ bá lọ́dọ̀ wá fún ojú àti ojú ní àwọn àgbà ọkà bá ti dúró ní oúnjẹ ayé bá wọ́n ti dọ́ká náà sẹ́nu oúnjẹ ló wà ṣùgbọ́n kí èèyàn pé bá náà ní oúnjẹ rẹ̀ tó wá pa ní owó ilé yẹn ló lẹ ilé lóbi ní kàmá. kò ní. máa ń pèsè ẹni ìwà nínú kò nílé ẹ̀yọ́ jáde kó lóbi ní. ألا ترون ترون أنها تخرج قلت يهدي ولا بالبنت ينام فوجد الزنا يوجد والولد àti tí lọ́wọ́ ti gbé bẹ́ẹ̀ lágbára lọ́wọ́ ọba tó hápọ̀dà ọ̀gbìn yìí ẹ lọ́wọ́ ti jẹ́ tẹ́lá lọ ti jẹ́ bí mo lè fún ẹ ní nǹkan jẹ tó yẹn bàtìrì owó náà ní ìgbésẹ̀ nàbà tẹ̀sí òun náà ní pé ká gbára lé ọlọ́mọ ọba ìmọ̀ ká ti tẹ̀ wá ká ti tẹ̀ wá kọjá gbogbo àti òkè náà àti owó ẹlẹ́gàrìnà òun náà ní ká tó dáadáa lórí ìtàwọ́sí àti ìtàwọ́sí náà wá sí láti méjì láàrin ọjọ́ ká ìtàwọ́sí gbọ́dọ̀ dáadáa náà àti pé ká máa tó ìtàwọ́sí gbogbo wọn. táwọn wá lè fi ọ̀rọ̀ gbogbo wọn àmọ̀ láyé àwọn ẹ̀rẹ́ ìlú ìlú àgbà wọn kí a máa ń ṣe ìgbà náà láti wọ́n lọ. kánípẹ́ ẹ̀rọ yìí ọ̀la náà lẹ ọ̀tọ̀la náà lẹ ẹni tó ìrìnà ọ̀nà ìrìnà ẹni tó yẹ kó wọn. ṣùgbọ́n náà ní wọ́n wà nínú àwọn àṣírí owó ká ṣe tòun tó wọn dáadáa ká lè máa ṣe lọ́dún gbogbo ẹni pé àìní dẹ́kun máa ṣe gbogbo ọdún ayé wa gbogbo àkókò wa bó láti wá sí yẹn ayé wa. bá a ti máa ń ṣe ọjọ́ ìkájọ ayé àlùkò tọ́lọ́ wọn bá ti jẹ́ ìdí ìgbà tó dàrí yá tó ti ti tòbi ti yé ọlọ́wọ́n bá sọ pé. Àbáwọ̀lá tó tó lè jẹ́ ìyàwó ìlú ìlú ìlú ìlú àdúrà àtàwọn ènìyàn wọ́n lè bá wa o onígbọ́n ti àti kábà ní. ajẹ́ pípé ìdílé wa ẹ̀ kọ́ máa jẹ́ ìdẹ̀kùn kọ́ náà ìdókòó wa kọ́ máa jẹ́ ìdẹ̀kùn kọ́ náà wa bá a bá kọ́ máa jẹ́ ìdẹ̀kùn kọ́ náà wa bá a bá la kọ́ kọ́ máa jẹ́ ìdẹ̀kùn kọ́ náà wa bá a bá kọ́ yẹ kọ́ máa jẹ́ fún ọbẹ̀ jẹ́ wọn ọ̀sán nítorí kí lè bá lò ó bọ́bá yẹn pé kí lè bá lókun àtàgbára àti kí wọn àlàáfíì dáadáa oúnjẹ tó ọjọ́ yẹn kí ni ọ̀rọ̀ jẹ́ ìjọba ọbẹ̀ yẹn kọ̀ọ̀dà lẹ́ gbogbo ọbẹ̀ yẹn kù kí lè bá lálàáfíà kí àtúnbà òun rẹ̀ yẹn máa jẹ́ sí ìjọba bọ́bá yẹn ra sọ yìí kí lè bá máa jẹ kí wọn àwọn mùsùlùmí lè bá máa wò kó lè bá máa wò ká àwọn mùsùlùmí náà àti wọ́n máa ń àjẹ́dá abáyé àti wọ́n mọ̀ sọ̀báyé àti wọ́n mọ̀ olùyáyé tó ọba ní wọ́ọ́rọ́ yẹn tó ń jìrà ọba tó ń jọ náà. ìgbà náà la tó lè di ìlú ayé àyẹ̀kọ́ wà máa ń padà fún òkú ní ìyàwó àti ìlà. táwa ibi ká ọlọ́wọ́ ní wá òye ìlú ọmọ ìrìnàjò sí ìlú. Thank you. Ọlọ́run bá sọ pé ní ìfẹ́ ìtẹ̀mẹ́rẹ́ ẹ̀yà lẹ́yìn ìjọba náà lọ ìyẹ̀mú ló ń jẹ. Kí ni àwọn ọmọ àwọn ọmọ ọ̀dà ìyàwó ló ń kú ní ẹni tí mo máa ń ṣe nǹkan tí mo dá ń torí ìyàwó mi tó ń ta òkú lẹ́yà àyà tó ń náà lò. Tọ́lá ti pé lọ́mọ pé ní ká ń bẹ ní bí ẹ̀rọ náà kò kó lẹ́yà àgbà nínú àwọn ọ̀rọ̀ ọ̀gá ọ̀gá nígbà ọ̀gá iná kọjá ní òun ìjọba ìgbógbó ọ̀gá iná yóò á tètè ẹ̀wọ̀n. ìdútùmọ̀ ayé rẹ̀ àdínkù tó ti bí tọ́wọ̀ nínú sọ́dọ̀tù hákìm tó ti lẹ́nu rẹ̀ dáadáa òun náà ìdútùmọ̀ ayé rẹ̀ dáadáa ọ̀yà. àmà àwọn yàtá bàbá ọmọ yàtá sọ pé ìyá ìyá ìyá àti قال الله تعالى جبنا آدم وما نزل آدم وما آدم فبرأ إليك آدم ما يجب أقول لكم أنتم بالله تفرغ فبرأ إليك آدم مما لا يفعل ما في الجرام tọ́ba tó wá ti bẹ́ẹ̀ kí ni. àgbà ọlọ́dúnrún àti àtẹ̀yìn àwọn ọkàn àfọ ní owó ọkàn owó ọkàn ní ọlá ọkàn ní ọmọ àwọn ọlẹ́yìn tó wá ní ẹ̀sìn kan wàhálà ìyàrá ìta ìrẹsì ọwọ́ rẹ méjèèjì yóò kù bóyá wàá máa jẹ́ kó ti wà wàá máa ti gbogbo ṣùgbọ́n kí gbogbo nǹkan ayé ìrẹsì kò fi ṣèjọba wọn ó lè ní ìpàdánù àti owó mo fún alágbèjú wo kó bá lọ́ra bàtà nígbà tó ọ̀fẹ́ rẹ̀ mọ́ra ní ra tó fẹ́ẹ́ kọ́ bá mi sọ pé mo fẹ́ ra bàtà yìí lè bá a máa wọ lọ ọmọ náírà kí lè bá a máa wọ lọ bí wá káwọn èèyàn máa wò ó pé á àtàwọn òbí yìí ara yìí àkọ́dá ọmọ ara yìí tọ́ ọ bá ti lè bàtà yẹn ra yẹ̀kùdà òun sì bẹ̀rẹ̀ òun bọ́bá ra ká àtọ́jà rẹ̀ mọ́ra torí pé ìbámu ti máa rí fáwọn kí wọ́n lè bá a máa mọ̀ pé áá ọjà báwa mọ̀ òbí náà kí wọ́n lè bá a máa wò pé áá àtàwọn òbí náà lọ́lá báyìí àti wọ́n tó wọ́n báyìí. lẹ́yìn ẹ̀ máa àtàkì ẹ̀ mẹ́sì máa àtàkì ẹ̀ máyé tó bá ti mẹ́sì ìlú owó. bọ́ọ̀bá fẹ́ àwọ̀ má fẹ́ torí ìgbàgbọ́ ayé fẹ́ nítorí pé mo fẹ́ torí báyìí báyìí báyìí báyìí mẹ́sì kan lẹ́yìn tó bá ti ń dúró ìjọ́ torí máa báyìí àti ìlú ẹlẹ́ẹ̀kẹ́ àti ìlú ẹlẹ́ẹ̀kẹ́ bá tó sí ẹlẹ́ẹ̀kẹ́ lógún kò náà ọ̀rọ̀ náà ń dá àwọn ọ̀rọ̀ òun náà ní ká máa lọ pé máa ń dá ọ̀rọ̀ láàbù wájà ìlà ìlà ẹ bá wí bẹ́ẹ̀. àwọn èèyàn máa wí dáadáa ọ̀yà. Ìjọba ìlànà àwọn ẹ̀rọ àti ni. wọn ní ìlú fún gbọdọ̀ máa ń sọ̀rọ̀ yàrá bọ̀ ìdí náà kàlẹ́ o nígbà náà máa fà lẹ́yìn ló pé one thousand and eleven ọ̀yà ìgbà pé àdúrà yẹn wà. sọ́dọ̀ náà yàrá nígbà tí pàápàá jù lọ́sà tí owó rẹ bá ti lẹ̀kẹ̀ bọ́dà rẹ bá ti lẹ̀kẹ̀ tó ti lẹ̀ bẹ́ẹ̀ ní ní pàápàá jù lọ́sà tí kọ́ bá ti kọ́ yọ̀ ọ̀nà lọ́wọ́ láti dúró ó lo àwọn àti orí àkọ́kọ́ yìí ọlọ́wọ́ wá pè ní káàkiri gbogbo àtúgbà tí wọ́n bá ti rí káàrin máa sọ pé máa ń dá ọlọ́run láàbò wẹ́dà ìlà àti yòówó fún mi. kí lọ́nà ìgbà ẹni tó ní tó ní ilé ọlá kan tó ní ọgbà kan tó tó tí ò nǹkan rẹ̀ níbàjẹ́ ìgbà ni ó ìwà. tó lọ́wọ́ ká ayàlẹ́ ní náírà.

إذا قلت جنتك قلت ما شاء الله الله لا قوة إلا بالله Ọba ní kí pàtó ọmọ ọdún ọlá rẹ̀ ọwọ́ àti ìrẹ́ ọwọ́ bí sọ́ọ̀pù ẹ̀ lọ́dọ̀ wọn bá pèsè fún ẹ̀ ọjà tó lọ ń dálẹ̀ ló ń délé ọjà lè wílẹ̀ náà tó wọ́n lọ ọjà ńlá bóyá òkú débẹ̀ bàbá sọ pé. bàbá rí bẹ́ẹ̀ ọlá rẹ̀ bàbá rẹ̀ wọ́n ti pàtí parí. gbólóhùn ni bàbá ti ń rí kan nínú ọlá tó lọ ń bá bẹ̀rẹ̀ máa wù bọ̀wọ̀ nù káà rẹ̀ tó káàdùn ẹ̀ lọ́rùn tó máa ń ta àwọn àlàyé ọ̀gá ìlànà lójú bí kìí yọ ọmọ wọlé ní ẹgbẹ́ gbogbo wa ẹgbẹ́ ní àti fún àtọwá ní ìkan náà àwọn lábẹ́rẹ́ fún ẹ owó lè fi àtúnṣe ọjọ́ ìjọba fún ẹ owó lọ́wọ́ fún ẹ. ẹlẹ́ẹ̀kẹ́ ẹ̀dínlógún ti tí mo fẹ́ ká dàbò lẹ̀sẹ̀ yáyá ní fún jùlọ ọ̀rọ̀ káwá wo lẹ̀jọ́ lọ́la láti wo lẹ̀jọ́ lọ́la padà. ẹlẹ́ẹ̀kẹ́ ẹ̀dínlógún náà máa ti owó olùkọ́ yẹn. ẹlẹ́ẹ̀kẹ́ ẹ̀mọ̀tàlá àti ẹ̀yẹ ti wọ ọmọ náà. eléyìí àwọn olówó ló lè ṣe àwọn olówó lóyè kéèyàn máa sáájì lè ájì àbíkọ́ máa dúró wọn lé ọmọ ẹni bí kúlá ti sáájì tó ti sáájì lọ́dọ̀ tó ti lọ́dọ̀ tó wọ̀ wọ́n sábà sáájì lọ́pọ̀lọpọ̀ wọ̀ àbíkọ́ máa lọ ọmọ lọ́pọ̀lọpọ̀ wọ̀ láti lè wò ọ̀gbọ́n yẹn jẹ́ ọkàn àwọn ènìyàn ti awúgá mo tó máa fún orí orí lórí ìpele torí pé tí wọ́n bá ní kaba ti ẹ̀ wọ̀ ìyànjú lọ́ọ̀kan ìkejì lè máa ní ọlá gbé àkó alága ṣùgbọ́n ọlọ́run ọba ọ̀parí àti ní owó lọ́dọ̀ olówó nìkan ọba wà lálẹ́ àlẹ́ máa lọ múra lé múra máa lọ hajj lé hajj àti owó lò àlẹ́ lọ́dọ̀ bẹ́ẹ̀ ọdún ọ̀rọ̀ ẹ̀rọ àgbọ̀n táwọn ẹlẹ́sìn ní wàá lélẹ́yìn kí wọ́n lé táwọn àkùnrin máa jẹ́ lálẹ́ nígbà láti di owó lọ́wọ́ káàkiri ẹ ṣe wá ṣe owó ẹ ọ̀dà bẹ́ẹ̀ bá àwọn sáà jùlọ aláti di owó lọ́wọ́ àwàdù ọmọ alágbẹ̀rẹ̀ kòtòrò kòtòrò ní ọmọ alágbẹ̀rẹ̀ lọ́wọ́ ìgbéjà wà láàbù àti ọmọ bí a wẹ́rẹ́ ọ̀dájà àtọ̀rọ̀ kò fẹ́ẹ́ gbẹ́gbẹ́ ìwé náà àtàtàtàtà ìwà ìwà ìwà ọlọ́run tó ní ẹjọ́ dálé jẹ́nà lọ́lọ́gbọ́n hasan hasan wọn wá lọ́mọ dáa ayé ọ̀gbọ́dọ̀ ọ̀hún dé ọ̀hún ọ̀gbọ́dọ̀ bá ayé jẹ mọ́jọ̀gbẹ́ àánú àti owó yìí owó náà ní ká máa fi múra lé múra lé ká máa fi ayé tẹ̀lé ayé tẹ̀lé tá a bá ti dé àti láti òwúrọ̀ owó yìí náà. kí lè yẹ ẹ. àyè ti ń lọ sí ọ̀rọ̀ ìyá wọn àti ọ̀rọ̀ ọ̀rọ̀ àti ìlú ọ̀rọ̀ àti ìlú ọ̀rọ̀ àti ìlú ọ̀rọ̀ كافرا بين الحق والمرة بينهما جنبان البحر وكلهما نار كما يغفي الكير خلق الحمير. آه يعني من واحد الله عز وجل Oní àdájọ́ pé káàbì àwọn báyìí nàlẹ́ àìsí wà lọ́rùn mọ́. Káàbì àwọn báyìí àìsí wà lọ́rùn mọ́. Ẹ máa jẹ́ àjọ kẹ̀ láìsí lẹ́yìn tó mọ́ àti ohun rámọ̀. Kí àjọ máa jẹ́ àjùmọ̀ ẹ máa ti lera wọn. Oní ní àdájọ́ àdóńgbá àdájọ́ àdóńgbá kí ní a máa ṣe jẹ́ àwọn ìyá wọn a máa sọ òkè láyé ìyá ni. Wọ́n á kúrò mọ́ yẹ́dẹ́ kóòtù náà wọ́n pẹ́tẹ̀ ájì ọ̀npẹ́ òsì ọ̀npẹ́tẹ̀ òmùrà ọ̀npẹ́ òsì ọ̀dọ́npẹ́ ẹ̀tẹ̀ kàmá ẹ̀fọ́ olùyẹ̀dẹ́ sí ẹ̀wù ẹ̀wù alágbẹ̀dẹ̀ títí máa ń gbọ̀n ìgbẹ̀wò ara rẹ̀ tí ó wà láti tuntun dà bẹ́ẹ̀ ni ajá tí wọ́n máa máa gbọ́ òfin lóra rẹ̀. ẹ dàbọ̀ tó ìbá kò ní ìgbéláyé ìbílọ̀ owó tààrà wá ní àlọ́ ọ̀pọ̀ tó o bá lò ànábì ọ̀nà tó lọ bá bá yọ. ẹ bá ń lò ó lé owó owó lé sí olùdílà yẹn tó bá ní. ìwà àwọn òbí a èmi náà dá tíkẹ́ẹ̀tì tí wọ́n yára ti fi táwọn ẹ̀rọ tíkẹ́ẹ̀tì fíìsà làdá ìdúwọ́ rẹ̀ táwọn náírà five hundred thousand naira ni màá ná àkójọ dábí tó tó ẹ̀ta bí ẹ̀sìn kìnnìkan sáà sí ìgbà tí wọ́n lọ wọ́n lọ́wọ́ lọ́wọ́. bọ́lọ̀ lógún ẹgbẹ́ nínú àlọ́gbọ́n fún àti ẹgbẹ́ ìgbẹ́ ọgbọ́n àti owó kan nìyẹn owó yẹn wọ́n wulẹ̀ fẹ́ ká sí ìlọ́ ńlá sí lágbára lọ léra wọn lọ yẹn lẹ́ẹ̀kí lọ lẹ́ẹ̀kí lọ ó yìí tó yìí gbogbo ẹgbẹ́ náà ẹni tí ìlú tọ́jẹ́ lẹ́ẹ̀kan ní ló kọ́ta ní sí ó náà ní ìbẹ̀rù ọlọ́run àrà ìbẹ̀rù ọlọ́run láti lọ. ìbẹ̀rù ọlọ́run wà ní ìpínlẹ̀ ìlẹ̀kùn fún wa táàbù tó lówó. àbájá kí ni ìbẹ̀rù ọlọ́run pẹ̀lẹ̀ sílẹ̀ ìdúmọ̀ ẹ̀ òsì kan náà máa fi túmọ̀ ìbẹ̀rù ọlọ́run tó fi ẹ̀jẹ̀ sílẹ̀ mọ́tì bí ẹ̀ wọ́n náà mẹ́rin. jìnnà sẹ́sẹ̀ tọ́ kílẹ̀ ilé ẹ̀ ló má ti kọ̀lá àyà wá àti ẹ̀sẹ̀ tó àtìrì tí ọlọ́wọ́ bá tọ́ wa. ومن يتق الله يجعل له مخرجا ومن يتق الله يجعل له مخرجا bẹ́ẹ̀ bá ti bẹ̀rù ọlọ́dún bẹ̀tẹ̀ sílẹ̀ ẹ̀ bẹ̀tẹ̀ ẹ̀lẹ̀ lọ́pàá sábà bẹ̀tẹ̀ ẹ̀lẹ̀ ní ọdún náà á fi lè tún gbogbo ayé láwọn òní kan ó ṣe àtàlàyé wa àbùmẹ́ńtà ó ní ọ̀rẹ́ tó máa wájú pé ẹ̀ láti ó ti wọlé wọ́n ti ẹ̀ lọ́pọ̀lọpọ̀ wa yìí náà ní oṣù ní ọjọ́ yìí wà láàyè ọ̀pọ̀lọpọ̀ ìlú ọ̀dún may june onímọ̀lẹ́ báyìí may june july august yóò kà mọ́ ẹgbẹ́ sọ wá ní jana dọ̀rọ̀ lọ́sọ̀dọ̀rọ̀ lọ́nà àgùnmọ́ta fún wa nígbà tí òkú lọ́wọ́ ọjọ́ wa láti gbogbo. ìgbà tó bá ní àjẹsẹ̀ àìsí tí ó ti owó dùkán náà ọkàn yìí dára mi láti má dẹ́rọ àgbàdẹ́ ẹ̀ ìbẹ̀rù ọlọ́wọ́n ọba sábà bí arìsìkì lọ́jẹ́ ọlọ́wọ́n bá sọ́dún wàyà ló ló fún ọ̀nà tó wà sí fún ọdún tiẹ̀ kìí ṣe bí ọjà rẹ̀ nìkan ló fún ọrọ̀ owó ilé olùwàyà ló ló fún Ìgbésẹ̀ títẹ̀ nìkan owó tí wọ́n wọlé ní eléyìí àti owó méjì láti owó tó jẹ ẹ̀fẹ́. Bíbọ̀ ẹ̀fẹ́ ló dùn wá. Wọ́n yẹ kí nílò wà lọ́nà. Ọmọ òbí ti tẹ́lọ́rìn ní oṣù owó lọ́nà.

ní ọba kọ́lé láti kàdúrà pé wọ́n ah, fẹ́ máa fẹ́ dàgbọ́dá wà ní nàìjíríà sí ìsàlẹ̀ ìdúrà àlùbọ́dà lápòlù tó lè lọ́la pé báwọn èèyàn ẹ̀ wàyà ojú kò ní. àgbẹ̀ àgbẹ̀ amẹ́sí bí làbà àgbẹ̀ àgbo ní jáde bá ti dé àgbẹ̀ ọmọ ìdàgbọ́ tó bá ti dẹ̀rù ọlọ́wọ́ ọba àti bí orí ní ìkọjá ojúbọ orúkọ yọ máa mú wáyé tuntun lérò láti fi ìbẹ̀rù ọlọ́run ló jẹ́ bí àti fi ìbẹ̀rù ọlọ́run báyìí tàbí láti fi owó nínú àwọn àti fi tó ń jẹ́ òkú ńlá ní ti ẹ̀ka kan lára wíwọ́n nàrà tó lágbára rẹ̀ náà eléyìí ni àti owó ẹlẹ́ẹ̀kẹ́ ìdílógún tẹ̀lé ní ọlọ́run bá tẹ̀lé ní fúlọ́ọ̀tì àwọn ọ̀rọ̀ pé. wọ́n آمنوا واتقوا لفتحنا عليهم بركات من السماء آمنوا واتقوا واتقوا آمنوا àwọn ọlọ́dún àti ní ọ̀rẹ́ ìdílé àwọn akẹ́kọ̀ọ́ á sílẹ̀ fún àgbáríkà owó tí ó lè tó ní sẹ́lẹ̀lẹ̀ oúnjẹ tí ó lè tó ní sẹ́lẹ̀lẹ̀ láti sábà láti tó wọ́n ti wá sí sábà ní wọ́n náà sábà nínú sábà wọ́n náà àti lẹ́yìn bídé wà lọ́kùn náà máa tó lẹ̀ láwọn àti ní owó ẹlẹ́ẹ̀kẹ́ tàdínlógún ọlẹ́ẹ̀kejì nílógún onáàdà lè pè fún wa àlèṣèlúwà kí ni mo gbé ní ìgbà ká máa ní ìforí ká máa sọ̀rọ̀ àforí ìlọ́dọ̀ọ́ ẹ̀ẹ́dì àwọn méjì ti gbé nígbà tí ẹ̀ka ń sá ẹ̀ sọ̀rọ̀ àforí ti fọ́ yóò ti dòkú abẹ́ ìfọ́ ọ̀dọ́ làwọn dà àmì ọ̀dọ́ ti kú ẹ̀kọ́ yẹn ní ìsinmi àfa àgbọ̀ yà bóyá àwọn sáńtà kó lárúbọ ara ó sì kó láyé o ó sì kó sí lọ́nà ọ̀tà pẹ̀lú ọlọ́run ó tẹ ọ̀tà kọ̀ọ̀rọ̀ àìmẹ́bí sọ̀rọ̀ bẹ́ẹ̀ ni sábà tọ́ra àforíjì ọwọ́ àti owó kan lọ máa tọ́ra àforíjì ọlọ́run oríṣi oríṣi. láì má fọ ní tó ṣe yọ lẹ́sẹ̀ èyí ó ṣe ọmọ náà wọ́n náà má ọmọ tó ń sọ bọ́lá ìdìbò ló ń jẹ́ orí kọ́kọ́ dáadáa àárọ̀ àtàlẹ́ ní wọn kọ́ one oh one lọ́sẹ̀ lónìí ó lè wé oh oh one tàbí one oh oh lábẹ́ àgbèrè àjẹ́ni. ayé àjẹsẹ̀ lẹ́nu ìyàtí jẹ wá sábà tí màmí bá lé máa tó tó wá máa tó wá kò ní kí ni ó yẹ ẹ bá fi jẹ kí náà tó bá ti máa wí ní ọmọ báwo bá ti fi ọmọ náà ní orí orí ìlú owó sí ọlọ́run wá jáde bí nùrọ́tò ní nùrọ́tò ní nùrọ́tò ní hajj àti nùrọ́tò ní jẹ́ nùrọ́tò ní nùrọ́tò ní ọ̀yà ọ̀gbọ̀n pé. bàbá ìjọba ìgbàlódé ní ọlọ́run ọ̀rọ̀ àti ọ̀gbìn ìrànlọ́wọ́ عليكم نارا ويمددكم بأموالهم وبنين ويجعل لكم جنات ويجعل لكم أنهارا ويجعل àyà yìí lẹ́yìn tó bá mọ̀ sí ma yọ̀ mọ̀ pé nǹkan ti di ẹ̀. Títí báwo ìrìn ìjẹ́ ńlá ní àtúnyẹ owó ńlá ló náà jẹ́ ní pẹ̀lú ọlọ́run sí àtúnyẹ owó ńlá. Ẹlòmí àwọn aṣọ pé rẹ̀ ọjà ọjà bẹ́ẹ̀.

wọ́n àgbà ní ẹ̀sìn ìmọ̀ dáadáa ìdúmọ̀ bẹ́ẹ̀ ọmọ tó ń bọ́ yẹn. ويجعل لهم جنات ويجعل لهم أنهارا da lailai da zafin kanga kanga da mai ke wani ke ba kanga wani da ya zai mu kwaja zai kun yawa ne ó tó ń gbé ẹrù ní ìfẹ́ pátápátá kí á bàjẹ́ òkúta àyẹ̀wò wọn pé yóò gbọ́n náà ó mú ó ní dọ́là owó rẹ̀ dá wọn tó ra owó ó ní wàyà dá àgbà kò ń gbà ní ìgbà tó ń gbà ní ìgbà ń gbà. àti ẹ̀kọ́ àti bí owó mú eléyìí ẹni tó gbàgbá àti bí owó fẹ́ǹsì bẹ́ẹ̀ bẹ́ẹ̀ pẹ̀lú ṣùgbọ́n

àbí lọ́lé ọkọ̀ kára tó ní àti ìdíkàlógé náà ti jàdé lọ́wọ́ náà iná ni sórọ́bì náà ayàtẹ̀lẹ̀ tó kí ọlọ́mọ bá tó rà. وصالحين من عبادكم والصالحين من عبادكم وإمامكم إن يكونوا فقراء يغنيهم الله من فضله والله واسع عليم قل إن يكونوا فقراء إن يكونوا Ẹ̀yẹ ẹgbẹ́ iná ṣe bá bẹ̀ tán bí o ní ìlú ọ̀rọ̀ ilé ọ̀gbà bá sí ọ̀gbà ọ̀rọ̀ àti ọ̀rọ̀ àárín. Àwọn tí wọ́n bẹ̀ bẹ̀ yá ẹ̀ ní ọjọ́ ajé ìdájẹ́ ní ọjọ́ tí máa yà wọ́n, ní ọjọ́ tí máa yà wọ́n, قال معلوم من أبيه وجمع عنه أبو بكر وكاوى أزواجهما أن يعقوكم لا يعني صلى الله عليه وسلم ọbẹ̀ tí máa yà fún akíló ó ní àgbà. àbúrò ọ̀gá àti ìyá àwọn ọmọ akọ̀rọ̀ olùdíje láti lọ ọba tí lọ́pọ̀ ayé látàbí ìyá ìyá ìyá ìyá ìfẹ́ àwọ̀ ẹ̀ lọ́kọ̀ ọ̀fẹ́ ẹ̀ bá ti ṣe bẹ́ẹ̀ lọ́wọ́ ìgbà tó máa wà lọ́wọ́ ìgbà tó sẹ́wọ́n ti láti ẹ̀ òun ni wọ́n tàbí ló ń gbàgbé rẹ̀ fún. àdéhùn ẹ̀ tó kù ní àdéhùn yóò yọ̀ọ̀rọ̀ lọ́wọ́ yóò sì fi ìgbésí ayé ní rọrùn ìyá bẹ́ẹ̀ náà ni abdullahi bin masoud nínú náà wò. wà á ní ìlànà àwọn ọmọ ìlú ọlọ́wọ́ àti ọ̀pá ìrìnká ìlú ìyá ìṣá. ó ní ẹ̀rọ wa ìrìnká ìlú ìyá tún wí. ìrìnká ìlú ìyá. ẹ máa wo ẹ̀yìn ọ̀dọ́ náà wúra ẹ̀yìn rà ìtàní ìgbóyúnìná ẹ máa wá owó yílọ gbòòrò ìyàwó kẹkẹ lọ fẹyàwó fífẹyàwó yóò jẹ lówó ẹ kà ń kílẹ̀ kó mọ́ra yín lẹ́yìn ìgbà òbí ó mẹ́jẹ tàbí ó wàhálà ìtàní ìgbóyúnìná bẹ́ẹ̀ nípa báyìí àti owó ẹlẹ́ẹ̀kọ́jẹ́ ogun twenty nàmà twenty òun náà ní kìkì kọjá lára wọn ní ìdúró náà òun náà ní kàá dúró lórí ẹni àti wàdúró lórí ẹni àti wàdúró òun náà ní ìdákẹta nínú ìdá mẹ́ta wò tọ́lá kìíní yẹn kọjá ẹni tó lọ́jọ́ ojúmọ́ àná àlàbẹ̀rẹ̀ kan eléyìí yẹn èyí tá a tọ́lọ́jọ́ ojúmọ́ àná àlàbẹ̀rẹ̀ kan lónìí eléyìí kìí lójú mọ́nmọ́nmọ́ lọ́wọ́ fún bẹ̀rẹ̀ wà nígbà bá kàá ní. ìyẹn ló bẹ́ẹ̀ pé gbogbo àwọn akẹ́wọ́n lọ pé kí wọ́n máa jọ́ ìjọba tàbí àlọ́ òun rẹ̀ wọ́n máa bá jọ àwọn ọgbà ẹ̀yìn ó dúró lákòókò bẹ̀rẹ̀ bọ́gbà ní kò túmọ̀ sí pẹ́sìn rẹ̀ dà. ẹ̀ túlùkù láì ṣáàbù sábà pé òkú mẹ́ta ìdọ́là ìdọ́là sí ìkan nínú àwọn àyà ìyòwò ní owó. Nàá kí lẹ̀rí ẹ̀? Àbí ìbọ̀rọ̀ ọ̀rọ̀ ìbọ̀rọ̀ ọ̀rọ̀ ìbọ̀rọ̀ ọ̀rọ̀ ìbọ̀rọ̀ ọ̀rọ̀ ìbọ̀rọ̀ ọ̀rọ̀ ìbọ̀rọ̀ ọ̀rọ̀ رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إذا إذا سقي ثلث الليل tọ́ba jẹ́ pé pé òru bá ti tọ́ba já sí mẹ́ta ká èyí tó kù ní ìjà kẹta yẹn tọ́ba kù tọ́ba kọ́ wọlé tọ́ba ti wọlé báyìí kí ni yọ sí. ẹ̀ka ìwà ọmọ àìsà wà ní àyíká ìyá sàmà ìlú ìyá. ọmọ wa yóò wá sí náà yé. Nígbà tí olówó lọ sọ́jà ní pé ta ló ń wo owó lọ láti ilẹ̀ tí ìyẹn lè wọ́n. Ẹgbẹ́ ọ̀gá bàbá mi ni wọ́n máa dọ̀kùn mọ́ àwọn èèyàn wọ́n ní. Túlù rẹ̀ àkìrì, one third last third ní, tọ́jẹ́ ti òru ọ̀pọ̀lọpọ̀ wá sùn àtàkùn kọ́jà àdó ọlọ́run bá máa sọ pé máa ń. Adé òkè ọjà kan pé àti kíkẹ́ ni àti gbá ọ̀la tó bá ti kí lákòókò yìí. Tàbí òkè tó tàbí òkè tó ọlọ́run. Láti ìlànà ẹ máa bá ní ọlọ́run polówó ọjà bá ní. Tàbí òkè tó kí n dá lóhùn. Bẹ́ẹ̀ni ẹ bá ti pè é, ó lè dá lọ́wọ́ àti àbúkù fẹ́ẹ́ ní tó àbẹ́ẹ̀kẹ́ ilé ìwé nàmbà wán ẹlẹ́ẹ̀kejì bàbá ìyàlí yàtọ̀ ìròyìn pàápàá ìrọ̀ àlàmú láti ọ̀tọ̀ bá gbóṣe wọn tó lè fi ọlọ́wọ́ ọba kí mo ní mo ní mo fẹ́ pa ìbẹ̀rẹ̀ tá a lọ́wọ́ ti pẹ̀lẹ́ wọn kọ́ máa gbé lọ lóru. Bàbá ìyàlí yàtọ̀ ìròyìn pàápàá ìrọ̀ àlàmú láti ọ̀tọ̀ bá gbóṣe wọn tó lè fi ọlọ́wọ́ ọba kí mo ní mo ní mo fẹ́ pa ìbẹ̀rẹ̀ tá a lọ́wọ́ ti pẹ̀lẹ́ wọn kọ́ máa gbé lọ lóru ta ló ń fi owó ta ní kọ́là tọ́ ọba ti mọ̀ kọ́ pé tọ́ ọba ti fi àbáyọ̀ tó ń kọ́ ọ̀rọ̀ tó ń lò. àkùn ọlọ́lá àkùn ọlọ́lá àkùn olówó àkùn olówó ń tọ́. àti bí owó yìí wà máa lọ láti ìdá kẹta lọ́kẹ́yìn yẹn tí sálùmọ́lì àyẹ̀wò ni pé lójú ẹni lọ wa pé ká máa jàǹfààní lójú ẹni lè kọjá lára wa fẹ́ ká máa jẹ àǹfààní. àwọn ẹ̀sìn tó gbé ìdíkù lè wà ní ìlú òun náà àwọn ìdílé kan fún wa. ìṣe ní ìdákẹ́ta òru. ewu bá ní ìdákẹ́ta òru mo lọ́wọ́. ìwọ́kàtò lọ́gbà yẹn ọjà tọ́ba fẹ́ sàdúrà ní ìdákẹ́ta òru yẹn tó bá ń sìn kí wọ́n tó Àwọ̀ torí pé ní lọ́wọ́ ti bẹ̀rẹ̀ àdúrà tí wọ́n kọ́ bẹ̀rẹ̀. Yàrá ọ̀rọ̀ tani ó pè lọ́wọ́ mọ̀ lànà tí kọ́kọ́ kọ́ lọ́wọ́ bá ọkùnrin jẹ́. Tani ó pè tó ẹ bá wá bẹ́ẹ̀ bẹ́ẹ̀ má fẹ́ kíjà. Ọkọ̀ lọ sí yàrá àbí àbúrò àwọn ọmọ. Ó ti pè é ẹlẹ́ẹ̀kejì kí ni. àtàjọ sọ̀rọ̀ àforíjì má fẹ́ kí ìjà orílẹ̀ èdè lẹ́yìn wá gbà dára. Tàbí ó nígbà náà bọ̀ wá sí ìwọ lọ́wọ́ gbogbo dọ́là dọ́là dọ́là dọ́là dọ́là pánpánpánpán lẹ́nu ní oṣù dáa. Mọ́ àdá ẹgbẹ́ àtọ́fẹ́ àti bí owó ní ìdákẹ́ta tọ́lá sí lóru tọ́lá ìlóru kọ́wá ní gbogbo ti jí náà ìdákẹ́ta wọn ní pé ìwọ lọ́wọ́ olùtàgbọ́ olùtàgbọ́ olùtàgbọ́ olùtàgbọ́ olùtàgbọ́ olùtàgbọ́ olùtàgbọ́ olùtàgbọ́ olùtàgbọ́ olùtàgbọ́ bẹ́ẹ̀ àgbà náà kọ́ wa lọ́wọ́ ọlọ́run wọlọ́ba tó lówó tó ní ọlá tó ní gbogbo nǹkan tí à ń fi ta yé rọ̀ lọ́dọ̀ fún mi ọlọ́run bọ́ba tí ń lọ sọ fún kòlíkù wọ́dà kò ní kò kò àwọn ìfẹ́ tó bèrè ní kòlòwò bá ètò ìgbà olówó yẹn wá bẹ́ẹ̀ gbàwó lọ́bẹ̀rẹ̀ dáhùn ní lọ́bẹ̀rẹ̀ lágbo méjì òru agbo méjì náà ni wọ́n gbé àwọn ẹ̀lá ẹ̀ẹ́dẹ́gbẹ̀rẹ̀ náà lọ́bẹ̀rẹ̀. òun ni aago méjì òwúrọ̀ lẹ́yìn tí ó lè parí ìpàdé five thirty wákàtí mẹ́ta àti àbọ̀ láyé wákàtí mẹ́ta àti àbọ̀ òun bí olówó rẹ̀ sáwọn bẹ́ẹ̀ lọ́jọ́ tó ti kẹ́lẹ́ ẹ láti owó lọ́wọ́ ọ̀wọ́ tó bá wọn lò ẹ tí ìrì tí wọ́n bá jáde náà ẹ pé inú olówó yìí náà torí pé alájùlọ yìí pé ọlọ́run ọba sọ pé máa dáadáa ní ilé àtúntà lẹ́kọ́ àti owó lọ́jọ́ náà bá tẹ́lẹ̀ wáìnì ẹlẹ́ẹ̀kọ̀ọ̀kàlélógún ó náà ní tó lálẹ́ túrọ́tù wá kíá lálẹ́ ẹ̀yọ̀ ààrẹ ìdádọ́dọ̀ ànábì sọ̀rọ̀ bá wà yìí ṣùgbọ́n ààrẹ ìdádọ́dọ̀ àwọn sàhálà lọ́dẹ̀ ọ̀rọ̀ ọdún sàhálà rẹ̀ wípé tó ọba fẹ́ kú nínú ìjọ àwọn olù láyé wípé alẹ́ kan ọ̀lẹ́ láì sàdúrà sọ̀rọ̀ ìmọ̀kúkọ wá kàdá ọ̀ mọ́ta ní ìdáwọ́ kàní ìdáwọ́ pàṣẹ ìlú wa kàbútu wa tó ọba kàbútu wa olùjẹ́ tọ́ba kan dáwọ́ bẹ́ẹ̀ máa ti kan dáwọ́ ìta kìí ìta tọ́ba ní ìta ìtàkùkà lórí òòlù jẹ tàbúrò òòlù jẹ òòlù àpò ìbàdàn lórí. èèyàn máa lọ lékí rẹ̀ lọ́sọ̀ fún ọ lọ lékí rẹ̀ dáwọ́ wa lọ gbàgbé lórí bọ́ọ̀rọ̀ ẹ̀ lórí lọ lékí oṣù kan mọ́ ọkọ ní dáwọ́ wa bó ti kàdá tọ́ba ti kàdá bó ti yẹ kọ́ ọ̀ka òkú òṣèlú náà ilé ìdájọ́ náà wájú ní wáyé àti lówó náà bá jẹ́ ní tù mo kò lẹ́ẹ̀kan onígbòtòlí àti ẹ̀jẹ̀ ká fi dúró kiri náà dá sí ẹ̀kọ́ mi. ó lè fi gbogbo àwọn àti lówó náà rú ọmọ ẹ̀jẹ̀ ọkànlélógún ọmọ ẹ̀jẹ̀ rúbù ọmọ ẹ̀jẹ̀ sábà torí bí àtúbáríkà wà lára wíṣí ju sáfà onípa báyìí. eléyìí náà dáhùn àtúrí tí abẹ́rù tí máa ń ní kú nínú ìjọ tí ó mú wa wọnú ìjọ àwọn olówó àwọn ọlọ́lá lágbọ́ báyìí òjòrò àtìrí ilẹ̀ ẹlẹ́ra ogun ilẹ̀ ẹgbẹ́ òwò ọwọ́ ẹlẹ́kùn ilẹ̀ ẹlẹ́ dọ́là àbí ilẹ̀ dọ́là bàbá ọjà rẹ̀ tí ọba ti àwọn àti owó tá a wọ́n yìí lọ́jọ́ mọ́kànlélógún bọ́ ọba ti ṣe pọ̀ tó bẹ́ẹ̀ ló ń gbé tó wọ́n ti ṣe wo tàtà náà wọ́n tara nàfà wó lọ ní gbígbẹ́ ní méjì àwọn ọmọ ẹgbẹ́ wa tọ́ba méjì wọ́n náà kọ̀ọ̀kan kó o ti ní owó اللهم إنا نعوذ بك من الفقر اللهم إنا نعوذ بك من الفقر إلا إليك ومن الخوف إلا منك ومن الذل إلا لك ومن التوكل إلا عليك اللهم إنا نعوذ بك من الفقر إلا إليك ومن الخوف إلا منك إلا عليك اللهم إنا نعوذ بك من الفضل إلا إليك ومن الخوف إلا منك ومن الظل إلا لك ومن التوكل إلا عليك اللهم صل على محمد وعلى آل محمد باركت على إبراهيم وعلى آل إبراهيم اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد كانت لهم wípé gbogbo wa náà ṣe àṣìṣe àǹfààní kẹ́ẹ̀sì sí àṣìkẹ́sì ọlọ́pọ̀ nínú tí wọ́n bá wa sọ. abẹ́rẹ́ wọn fún àwọn ọ̀rọ̀ tí ìwà wọn ní ọlọ́pàá ní ìwádìí pẹ̀lú ojú pọ̀. ọlọ́pàá wa ní ìwà rẹ̀ jọ̀rọ̀ ní kátàkátà bàbá wa tí wọ́n jẹ́ aláṣà wa pẹ̀lú bàbá wa alhaj ọ̀rọ̀ tí ìṣọ̀rọ̀ ní láti ìlú ìgbé àti ìlú ìwọ̀ tẹ́lẹ̀ ìṣọ̀rọ̀ bàbá wa alhaj ìgbẹ́rẹ̀ láti ṣe ìlú wọn ẹni nínú àìní nípa ọ̀rọ̀ dáwà wa yìí a ní àlejò ìrànlọ́wọ́ ìpínlẹ̀ orúkọ àbájá náà gbogbo ẹni tí ọba fẹ́ fún wa lọ́wọ́ ní ìlú ìjọba àti owó ọlọ́wọ́ ṣẹlẹ̀ ọ̀pọ̀ wọn ní ìlú wọn mọ̀ wá sí ọ̀dọ̀ wa láti gbé ìgbà sí ìpínlọ́wọ́ ní ọ̀pá ìgbà tí a bá ti lọ sí wa ọlọ́wọ́ ìgbà tí a ti lè lọ́sọ́ tó yí pé a máa ń tẹ̀síwájú wọ́n máa á sí àmà àti pàdé àti sí àkùnrin láti fi lè fẹ́ wọ́n máa á fún àkùnrin òkú náà. Báwọn bá wa tí wọ́n jẹ́ alágbàwá ní ọdún yìí, bàbá ọmọ ìdí ní àwọn ẹ̀kọ́ tí àwọn bàbá jẹ́ kí àwọn ọ̀dọ́ kúrò láti máa وبارك وسلم وبارك وسلم الحمد لله والصلاة والسلام على آله وصحبه وسلم. لقد أحسن وسلم. lọ́sí ọlọ́pọ̀ ẹ̀rọ ọ̀rọ̀ ní ìjọba yìí láti wá sí àjọ àjọ àwọn olóòrùn lẹ́nu ọ̀rọ̀ tó wà àkọ́kọ́ bára wọn lọ́pẹ́ lọ lórí àjọyọ̀ àwọn ìṣòro máa lọ sọ́tà lórí àṣẹyẹ ìlú ọ̀hún ló lè rí pé olórí lè wò ẹni tó máa lọ gbọ́ràn náà lẹ́yìn ẹ̀rù wò ní ó sọ̀rọ̀ náà ó tọ̀ sí ọkọ̀ àwọn tá a wá sí àwa sí láti láti àlèkọ́ inú ẹ̀rọ ìtọ́nà ìdòwò fẹ́ ọ̀pọ̀ ìjàmbá ọ̀pọ̀lọpọ̀ àkọ́kọ́ ti ṣàlẹ́ ọ̀pọ̀lọpọ̀ àti bí lóde bá tó bẹ́ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ yóò lọ wí pé bóyá tó fẹ́ báyìí lọ ọlọ́run tó wá sí ọ̀rọ̀ wá sí láti wá sí ọ̀rọ̀ ìjọba àti ìjọba máa ń fi ìlú ọ̀sẹ̀ lọ́wọ́ àti ìjọba ìjọba àwọn ìlú àti ọ̀rọ̀ ti báyìí sọ̀rọ̀ ọlọ́run náà fò wá lọ́wọ́ láti fi ayé ìwọ̀n ìgbẹ́ àlàáfíà tó ti lè fọ́nà láti lè ìgbàgbọ́ ìwọ̀n àwọn àbá ìgbàgbọ́ àwọn ọ̀sẹ̀ ó lè wá ta ìgbà kan wá iná tó lè ta ìjọba lè ta ẹ̀yẹ́ pé àyẹ̀wò ní màá ti rí ìwé tó máa rẹ̀ tó kọ́ lọ́ba láàrín lọ́sà jẹ́ kí èmi wọ́n gbò lára àǹfààní àti ọ̀pọ̀lọpọ̀ pẹ̀lú pàtó ní ọ̀dọ̀ mi. ẹ̀rọ tó jẹ́ pé ìgbàgbọ́ wa ti kó lára àwọn ẹ̀ka tí ó gbọ́ tẹ́lẹ̀ lẹ́nu àti lẹ́nu ọ̀pọ̀lọpọ̀ àwọn àfa ẹgbẹ́ tí ìwà fẹ́ máa sáré àjù yẹ̀bẹ̀ tí ọkọ̀ bẹ̀rẹ̀ ní ìpìlẹ̀ wọn yóò lè pe ìdìbò yẹ kéèyàn máa sá lọ ọ̀dọ̀ ọlọ́run ẹ̀tọ́ bá ti sá lọ sọ́dọ̀ ọlọ́run sọ́dọ̀ ogun sọ́dọ̀ ọ̀la fóyàn nígbà tó máa lálàáfíà ni ó sì máa ládùpẹ́ ọmọ ní báyàbáyà àwọn tó ti lọ gbà ní ojú tó kò ní rí àǹfààní rẹ̀ máa kéré ìdàgbàsókò tó máa níbẹ̀ àwọn ọmọ tẹ̀ bá wà lọ sọ́dọ̀ ọlọ́run èèyàn máa yá àbàdàn tó pọ̀ ńbẹ́ bákan náà wọn lò pẹ̀lú ìpayàbalẹ̀ tó ọmọ ìlú ọba àwọn tó wá tẹ̀sán jẹ tó wà nílẹ̀ ìka rẹ̀ tó máa ní ọ̀pọ̀lọpọ̀ látara rẹ̀ tó jẹ́ tó kọ́ ọlọ́run láti ìgbéyà ìgbéyà tó àwọn ọlọ́run bóyá láti àti káàlẹ̀ ìlọ́sí láti fa bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ lókọ́ lọ́wọ́ náà fẹ́ ọ̀pá owó ọkọ̀ àti ẹgbẹ́ aláṣẹ wà lọ́rẹ́ kọ́tọ́ adúgbò ẹjọ́ ọ̀dọ̀ bàbá wa láti ìlúgbò ọlọ́wọ́ àti ọ̀dọ̀ ojú pọ̀ pẹ̀lú òkú ọlọ́run gbogbo àwọn tí aláfẹ́sẹ̀ ọlọ́run ti dára yìí wọ́n ti gbé bá sí ìrẹsẹ̀ fún wa ọlọ́run wọn sọ̀rọ̀ wọn ní ọ̀dọ̀ ẹgbẹ́ aláṣẹ àwọn òṣèlú wọn bá wa sọ̀rọ̀ náà ní pé ká bá ti náwó ojú ọ̀nà ti ọ̀nà àwọn òbí náà àṣírí owó àtìgbàdì lọ́wọ́ dáwọ̀ ló ti yá dáadáa. nígbà yìí a lọ àpapàpà níbi ìjẹjọ pẹ̀lú ọ̀nà òbí jáde ọ̀wà tàbá mẹ́ra nígbà tàbá ti ṣe tán a lù ú níta ẹgbẹ̀rún ẹni tí ń tàbẹ̀ pẹ̀lú ọ̀nà òbí tó ń bọ̀ ọ̀nà àwọn ní àdíṣà láti káwọn lọ àbí ní òkú kan ṣùgbọ́n àwọn òbí àwọn òbí lọ́wọ́ tí wọ́n á ká lọ ya owó ìgbó owó tí ń yá yìí wọ́n ló fi èdè ni wọ́n ní ẹja kan ṣé mo lè lo owó ìdájọ́ ìfúláàfù ní àbí kí ló ti ṣe. ẹ̀dá gbogbo ọ̀rọ̀ sí àwọn fún ìtàn ẹ̀jẹ̀ tí a sì fi ní pátákì. pẹ̀lú òkú ọlọ́run àwọn ìbéèrè òkè àpàtì ní ìjẹun àtúntẹ̀ ìwájú lórí ẹ̀ ṣùgbọ́n tí tá a bá bá dé tó bá ti fà àwọn apárí ẹ̀ tá a tún ṣègbìyànjú náà lọ́la tí ààrẹ ìtàkùn èyí ní ẹ̀dá ìtàkùn àbáwọn òṣèlú àbáwọn sọ̀rọ̀ ìjọ tí a bá ti mú ìjọ ìjọ ìjọ ìdáhùn àti ìbéèrè àtìjáwò náà ní ọ̀nà ìlú ìrọ̀lẹ́ àgbà ìlàkọ̀dọ̀ tí ó bá tó wá fún wa á fi ilẹ̀ tó ní ọ̀nà ìgbà tó ní ọ̀nà ìgbàkóso pé á ti pa ní lọ́wọ́ ẹ̀ka ìṣòro tó tó ní abáwọ̀wọ́ òkèèrè béèrè pọ̀ gan-an ó ti pọ̀ níbi bí àwọn akẹ́rẹ́ ìdákọ́yé kó láti ta àwọn ọ̀tún wa kiri wọ́n máa ń sọ ẹ mọ́tàwọn lágbára láti fi wọ́n gbọ́ ìjà ó sì gbé ìwé wọn àtúndì ẹ̀ náà ti àti wá pẹ̀lú lórúkọ ìrìn ìfẹ́ tí yóò sì ṣe ṣe wọ́n gbàgbà láti bá àwọn àti ìwà sọ̀rọ̀ ọjọ́ tó bá ti fún wa á lè lè lè wa sí àwọn àti ìwà tó ti láti fún wa sí ìwà wa. Nàtí gbogbo wa káwà ní ìfarabalẹ̀ láti gbọ́ ìdáhùn sí àwọn ìdílé wa. Okay. Now, oníbẹ̀rẹ̀ yìí bẹ̀rù pé àwọn ní admission láti lọ kàwé ní òkè òkun ṣùgbọ́n àwọn òwúrò láti gbéra tíkẹ́ẹ̀tì àti gbogbo àwọn ọ̀sán tí wọ́n yẹ kí àwọn ṣe láti fi lọ ṣùgbọ́n wọ́n ní kí àwọn àwọn àlọ́ yá owó owó ìpè ìlú ìlú wọ́n ní ẹ̀dá ọ̀sẹ̀ tí mo lè fi lọ àbí kí ni kí n ṣe. Yóò wá bí wọn kan tó wáyé wọn àgbébà ìbá nínú Yorùbá tí ìyàbá ti fi kọjá títí ó léèrè ìdúdú ọ̀rọ̀ àlùkò náà ìpín náà ní pé káfọmọ tó kọ lọ tó bá ìlú títí lọ yẹn ọlọ́pàá ọ̀rẹ́ ní yàrá ìwọ tó bá. mọ̀jọ́ bá ti pé ìdúdú ọ̀rọ̀ ọlọ́wọ́n bá ti pé wọ́n má jẹun. ẹni tí ẹ ti lè dé rẹ̀ bí mo kọ́ yé náà ní pé kò sí ìdò ẹ̀yẹ́ tó ti ti ń fi ẹwẹ́ nínú ọ̀rọ̀ rẹ̀ ní pípọ́ lọ dá padà níbi owó tó gbà yẹn owó iná ni owó tó jẹ́ kí ọmọ ìlú owó tàbá sọ pé àtìlú tàbí abala méjì lọ́rọ̀ lẹ́jọ́ lòdì gbọ́dọ̀ ojú àkọ́kọ́ lẹ́yìn àtìlú owó ojú kejì ni àtìlú nínú àwọn àtìlú ìfọ̀mìnira láyé òun náà ní kọ́mọ báyìí ìbá tó bá lè bá jẹ tó bá ń bá lè bá mu ìbá tó lè bá inú ìgbésí ayé ẹ̀ olù ní ọ̀padà jẹ padà ó dà kó lówó lọ́wọ́ bẹ́ẹ̀ síbẹ̀ táyé kàdémọ̀ káàkiri káàkiri ayé lọ́wọ́. ìkànnì tí wọ́n béèrè béèrè lọ́rọ̀ wọn tó náà sì yí o ní àbí máa ń gbèrò láyé òun náà ní ìyẹn kó lówó báyà wọn. èyí kò tó ṣe kàdáà ìbá ọlọ́run bá gbé ní ìbá ọlọ́run ọba ẹni bá ti bẹ̀rẹ̀ ọmọ ìhà òbí mi náà wà lọ́wọ́ tẹ́lẹ̀ bá tẹ́lẹ̀ ti ìgbà tẹ́lẹ̀ ìgbà tẹ́lẹ̀ náà ti ẹ ẹ múra ogun èmi àti èmi àti tẹ́lẹ̀ ti tó kó fún yàrá ìjà rẹ̀ bọ́lá wọn bá bá ti ká bá ló ń bá wa jẹ ó ti tó wa ó bá ní kò sí ẹ̀mí náà wà ní ìgbà yẹn ẹni pé kì í wúlò ìlú báyìí ìgbà yẹn tẹ́lẹ̀ ọlọ́run bá lò ó ti rè é ó máa bọ̀ sínú ọ̀gbìn ó sì jáde owó ìná ọ̀gbìn ọwọ́ nínú ọwọ́ nínú ilé ọ̀nà ọ̀la àti owó ọlọ́run ọkọ̀ bá pèsè àlùkò tó jẹ́ halal tó rẹ̀ níbẹ̀ láti fi gbọ́ ní àgbà ìgbẹ́wò. bákan náà ìlú wáyé àmọ́ náà àgbà púpọ̀ nípa pé káwọn máa bẹ́ẹ̀ lọ sí ọba sí ìyá bẹ́ẹ̀ lọ sí ìkànnì. àmọ́ nínú àwọn àkókò bóyá bẹ́ẹ̀ lọ kàwé ló bẹ́ẹ̀ lọ sọ́ọ̀dù bẹ́ẹ̀ ọba tí ìjókòó ló bá ní ẹsẹ̀ yóò ṣubú padà òtí ìdókòó ara wọn jẹ bẹ́ẹ̀ ọ̀sẹ̀ yé ẹ̀yìn ẹ̀yọ́ ẹ̀yìn ẹ̀yọ́ bọ̀ à ń bí díẹ̀ jókòó díẹ̀ díẹ̀ tàbí wọn bẹ́ẹ̀ padà òkèèrè ilé ọkọ bóyá tálíkà bàbá ẹ tálíkà yẹ bóyá òkèèrè fúnra ara rẹ náà jẹ kò ní ìtàn nítorí ẹ̀fẹ́ lọ báyìí ọ̀dọ́ rí ó lè mára ìwọ̀ rẹ̀ tàbí kó dé bẹ́ẹ̀ ẹni nàìjíríà wọn àkókò dáwà bóyá ni gbà bóyá ti ń bá àgbà náà yé mi tó ń wá wá òkú nínú ayé òkú ẹni bẹ́ẹ̀ sọ̀rọ̀ ní owó rẹ̀ ní owó òkú wa mọ́kànjá àlà rẹ̀ ìgbọ́nọ̀ba gbọ́nọ̀ba ti dá ọmọ wa mọ́kànjá àlà ọlọ́run bá kọjá ìdílé rẹ̀ rẹ̀ ọ̀dọ́ gbọ́nà àwọn ọ̀gbà rẹ̀. tọ́ olùkẹ́rì náà wọ́n ní ìjẹ́ni ìrọ̀lọ́ tí wọ́n sọ pé pọ̀ dáa kí ẹ̀rọ wọn sọ lẹ́yìn ìgbìmọ̀ àṣùbá ìdílé wọn ti ń gbé àṣà náà wọ́n ní tóòtọ́ ni tí wọ́n lọ tó kọjá sí àwọn àtúnlẹ́yìn ẹ̀rọ àkọ́bá ẹ bá tẹ̀lé ẹ̀rọ àkọ́bá ó ti gba àtúnlé owó ńlá kan nù ó ti gba àtúnlé owó ńlá kan nù yẹn bákan náà ó ti tu ẹ̀sìn ńlá kan nù ọlọ́wọ́n bá gbọ́ wọ́pọ̀ ẹ̀ẹ́dùn ṣáájú wọ́pọ̀ ẹ̀ẹ́dùn ṣáájú kẹ́rin mọ̀ tó jà ọlọ́wọ́n bá gbọ́ pé ẹ bá kí àlùfáàjú nìkan lábẹ́ ní àlùbáṣe rẹ̀ tí kùránù bẹ̀rẹ̀ àjà ẹ wá tó kí wájú ìdá ìjà lè fẹ́ ká kùránù. ànàbí ìfọ̀nà bá wà lè wà sẹ́ńdà lọ́ba tí wájú ìdá kì í sùn. ìran àdìsí bí máa dé pọ̀ yóò dé àdìsí ìfọ̀nà wọn bá ti kúrò mú ìjọ dáadáa lọ àyínáfẹ́ báyìí náà yọgbà yọgbà ìjẹ òjò rẹ̀ ló bá fẹ́ tí ìwà abúlé yàtọ̀ máa ń lọ́mọ ọ̀tá pẹ̀lú ó ìtàkùn sai kama ta su shi lafiya ba ta kuna kai ai ran mun da kai bi don na welcome da doka mai kawo su ta ko shi o to ta ko da kai makin yawa da kuma ai sai ba su kai ya so ba sai hawa mu ni wa da ne su mai da ba ya so ba ko da su yi ruwan biya ne o kai da ta mai da kai ne ẹlẹ́ẹ̀kejì òfin bí ànábì ìgbìmọ̀ ẹ̀sìn ọlọ́pàá wà ní wọ́n ẹlẹ́ẹ̀kẹta ọ̀pọ̀ ìdá àkáyè àwọn nígbà táyì yìí kò láàárọ̀ wọn máa gba ìlú ìjọba tó àyàfi ní àwọn ẹ̀kọ́ ìdíkà ẹ̀wọ̀n ẹ̀kọ́ ìdíkà ẹ̀ aláǹfẹ́ ẹ̀kọ́ ìdíkà ẹ̀lẹ́ tó gba ọlọ́run ká àti ti ti haram ṣùgbọ́n kò bá tún na àyàfi wọn sọ́dọ̀ wọn wà. ìgbé ìwọ ẹlẹ́ẹ̀kẹ̀kọ̀ àti wọ́n ti pé àmì lẹ́yìn tí owó ń tọ́wà náà. ṣé àlè náà nínú owó ń tọ́wà náà. ẹni tó ti gbọ́ wa rẹ̀ lòdì fún ìta òun mọ bọ́ wa nà tóun bá mọ bọ́ wa nà lọ́wọ́ adákẹ́ alábòsí torí pé àwọn òfin ẹ̀sìn òun náà ní pé tára ní tí dára padà pẹ̀lú ọwọ́ ọmọ bọ́wọ́ ẹ̀jẹ̀ wá já pé ọ̀lọ́ rìpọ́ọ̀tù bọ́ọ̀ bá lè lọ bẹ̀tà ara ó lè rìpọ́ọ̀tù ẹni òun lọ sí ní oúnjẹ rìpọ́ọ̀tù mọ́ wa nàìjíríà wájú. ṣé ìfàkọ́tà ẹgbẹ́ béèrè ní pé sọ́yẹ káàtì náà sí ààbò bọ́wọ́ nàìjíríà wá sí bọ́ọ̀ lé náwó bọ́wọ́ nàìjíríà wọ́n náà sí bọ́wọ́ nàìjíríà ẹ bá náwó bọ́wọ́ nàìjíríà wọ́n náà ti wà náà àwọn ọdún náà ti wà náà bọ́wọ́ nàìjíríà ẹ bá ara jà olè tó sì mọ̀ òun ti mọ̀ pé tọ́jọ́ yẹn kò lè ríra onípa báyìí ààrẹ ná owó oníbàjẹ́ torí pé ìpìlẹ̀ ńlá kan bẹ́ẹ̀ ní òṣèré àwa yìí tó jẹ́ sí pé ẹ́fídẹ́ǹsì lọ́jọ́ fún ọ̀pọ̀lọpọ̀ àwọn àtàwọn àwọn ọ̀dáyé àwọn ìpìlẹ̀ àwọn ọ̀rọ̀ ọlọ́run ọba wọn ní wọn ní ẹ máa ra lọ́wọ́ lórí tó bá ti jẹ́ dáadáa wàlá àtàwọn alàlùjẹbí wọn àwọn wà ẹ ẹ gbọ́dọ̀ ọkọ dára ẹgbẹ́ ojú ọ̀tá wọn. ẹni wọn náà wọ báwa náà wọ báwa náà kí wọn mọ ìpínlẹ̀ àwòwálé yóò tó máa kọ́ fún wa àti wọn fẹ́ bọ́ wọn náà nígbà tó lọ́la wọn yóò tó máa lọ́la ọ̀dọ́ náà wọn yóò rí ìdílé tí ó kún fún ọmọ ìlànà tó wọ́n lé tí ó ń da kí ìbò pààrọ̀ wọ́n lé gbogbo ní ìgbà wọ́n ní ẹ̀sìn. àwọn béèrè béèrè béèrè tó wáyé wá ń tẹ̀ ẹ̀yàn èdè dọ́là ní àpáàyàn ló ń kó bẹ́ẹ̀ máa pààyàn ayágbéra ni wọ́n. báyìí pé nínú ẹ̀sìn gbogbo lílà káyà ayé lẹ́gbẹ̀rún tá máa pààyàn ọ̀dẹ̀. olóńgbèrè dọ́là jẹ́ máa pààyàn tó àdá ọlọ́run o haram ni kí ọmọ pààyàn kódà abdullahi bin abdullahi sọ̀rọ̀ jẹ́ lọ́wọ́ àtàwọn sàhábà ni wọ́n ní àbá pààyàn ní pèsèpò láyé lọ́wọ́ ọlọ́run náà gbére kájá nígbà láyé ẹni pé wọ́n bẹ̀rẹ̀ gbé púpọ̀ ẹ̀kọ́ ìrúbáyà ẹ̀tẹ́ ńlá ní wọ́n wà lóko péńté náà haram ṣe ẹlẹ́jẹ̀ ṣẹlẹ̀ ṣiṣẹ́ dáadáa tí ọba ti ẹni ọba ti haram anífẹ̀ẹ́ ìlànà anábìyí sọ́jà sọ́lọ́ bá wà lóko náà àwọn ìyàrá kùnrin ló tún ẹgbẹ́ sọ́jà wà ó ní nítorá tó kọ́ níbẹ̀rẹ̀ ọlọ́wọ́ pé ayọ́ ìlànà àmà inna Allah yuhibbu alladhina yuqatiluna fi sabilihi saffa ka'annahum bunyanun marsus àwọn oní àmà ti bunyanun marsus máa sọ́jà ni tó wà ní a nílò sọ́jà náà sọ́jà tó bẹ̀rẹ̀ àwọn ẹ̀wọ̀n tó wá lónìí sọ́jà ọ̀wá ọmọ máa dùn ká ń bẹ sọ́jà máa kìlẹ̀ fún alẹ́ kọ̀ ayélujára sọ́jà àti náà ìlú gáàsì nílò sọ́jà àtọ̀tẹ̀ sí ìjọ náà ọmọ tó bá lè jẹ́ rẹ̀ kọ́ lọ jẹ́ rẹ̀ tó bá lè gbé òun lágbára tó òun láì láti fi àwọn sẹ́yìn torí pé ní àbájáde tó dáa gan yóò gbà ládàá lórí ẹlẹ́yìn owó ilẹ̀ torí pé àwọn àgbà sẹ́yìn láti fi dáàbò bo àwọn èèyàn kan tó wọ̀ ní agbára tó máa jà náà náà fi sọ́jà náà. oníbèrè wọ́n ní ẹni tí wọ́n fẹ́ òṣèlú lọ́wọ́ rẹ̀ wọ́n ti lọ ẹ̀dá òṣèlú lè lọ fún ẹ̀dá ẹ̀dá. náà kò lè fẹ́ àwọn ẹ̀dá ẹ̀dá ìwé ilé nǹkan àwọn ilé ẹ̀kọ́ ìdá àpè láti lè owó ẹ̀dá ẹ̀dá ìyẹn pé tí ò sí màá rí rárá yìí ẹni tí ò sí màá rí rárá yìí ó sì yọmọ wọn kó dà tó máa kàn tó owó ní oṣù kò ní ìtàn kò lè ní dúkìá kò lè ní dúkìá á ń fi rẹ̀ ti kò nígbà yìí nígbà tó bá máa ń gbóná wà pẹ̀lú àti ìbẹ̀rẹ̀ lọ́wọ́ ìwà ẹgbẹ́ tí ò sí lágbára àti tọ́ alákọ̀ọ́kọ́ tó tó ran ẹjú mọ́yà òkè ọ̀jẹ̀bí ọlọ́run ọba nígbà tó dà wọ́n. tó kalẹ̀ nípa pé

lágbára bá ń bẹ ètò ṣùgbọ́n wọn kọjá mẹ́rin. ìròyìn onígbéyàwó ẹlẹ́ẹ̀kejì o lẹ́ni tí ò ní agbára láti lè ṣe ètò ìyàwó alákọ̀ọ́kọ́. nígbà tí pé lágbára ìlú náà ti pé wọ́n tẹ́kọ̀ọ́ ìyàwó alákọ̀ọ́kọ́ o ti dúró nǹkan mẹ́ta fún un. ìròyìn onígbéyàwó máa ń fi agbára ní pé ọ̀rà plane wọ́n ti ga plane fún ìyàwó alákọ̀ọ́kọ́ lóṣù lágbára ìgbéyàwó ma agbára táwọn wíwì ní pé bẹ́ẹ̀ ti fún ìyàwó àrùn ó lóúnjẹ ọlọ́run pé rẹ̀ ọ̀ka àdìgbò jíjẹ àti mímu àkọ́kọ́ ibi tí ń gbé agbára rẹ̀ ká ẹlẹ́ẹ̀kẹta àtọ̀jọ́ mẹ́tẹ̀ẹ̀ta náà ṣùgbọ́n. ilé ìyàwó mi bàbá ìyàwó mi ìyá ìyàwó mi àbúrò ìyàwó mi ẹ̀gbọ́n ìyàwó mi eléwìí ìdá rẹ̀ tọ́lọ́ bá ti pé kọ́ ká máa mẹ́tẹ̀ẹ̀ta ẹ̀ tọ́wọ́ tó ń lọ́wọ́ rẹ̀ àìsó tòmọ́ ọ̀sàpá mẹ́tẹ̀ẹ̀ta ìdílé rẹ̀ wà ní o ẹ̀ o ẹ̀ jáde o tí wọ́n ọ̀gbìn kù mọ́ àìsí àti àtijọ́ àìsí àìfa àìkọjá àlà nínú sẹ̀ríà tí bó ti ma ẹlẹ́wàá ti dẹ̀ lọ́kùn. ẹlẹ́wàá àwọn ọlọ́ọ̀dà rẹ̀. ìbéèrè lè ṣe àtúnṣe òṣìṣẹ́ oníbèrè wọn ní ẹ̀dá pọ̀ ẹ̀dá tó lóye púpọ̀ àwọn àgbà àti ẹ̀sọ̀ fọmọ ẹ̀sọ̀ ọmọ tí pẹ́pẹ́ fọmọ ẹ̀dá tàbí ìdí lágbáwá ń bẹ oúnjẹ gbogbo ẹ̀ ẹ̀dá kò tó mo lè máa kà á ní òkà àti àbẹ̀tí òkùnkùn. èmi ọ̀kadà àti ọmọ yìí lẹ́mẹ̀ bá kàdó àfẹ́yìn láwọn ìwé lọ́wọ́ àkàdó àfẹ́yìn ní ọ̀gá ìmọ̀dó àtàkà ká ní àdó àti owó àlà. èyí yá yá yá kí ẹ wílẹ̀ alọ́mọ ya alọ́mọ rọ́bìnrin àyà àti àǹtà fẹ́rù fẹ́rù rọ́bì àǹtà fẹ́rù rọ́bì ṣé àdó àwọn èyí ń ta wílẹ̀ nìyẹn. ìwọ náà fẹ́ dá ọbẹ̀ lówó ọ̀rẹ́ ìwà ọlọ́pọ̀ náà ni. fóònù sẹ́kùn ìbò pé àyà alámọ̀rọ́bà ni ó wà lá ó wà lá lọ́rọ̀ ó wà lá ó rí alámọ̀rọ́bà náà yẹ gbogbo wá jẹ́ torí bí àdébíyà ní sáà ní sọ́lá tó ọ̀sẹ̀ láti tó ní ìbò pé ó wà ó wà lọ kò náà ó rò máa báyìí bá wọ́n bá ìwé lẹ́nu ní àwọn ọ̀sẹ̀ta tí ó ti mọ̀ rẹ̀ wọ́n ló láti wù lọ́wọ́ ọlọ́wọ́ ìwé lọ́wọ́ ọ̀yà sílẹ̀. oníbèrè wọ́n ní kí ìdájọ́ ẹni tí ó tó gbogbo wọ́n ní ẹja kan jẹ́ tí tí ó tàn bá fún ká àwọn ọmọ rẹ̀ jẹ́ lẹ́nu ìdógún ẹ̀. náà ìjàgbọ́n ògùn owó náà wí ní ìsìn ẹ̀ẹ́dá àtọ́kọ́ abóògùn owó méjì nìyẹn èyí ṣùgbọ́n tó ń gbèdé yorùbá dábàá lóògùn kì í ṣe tẹ̀lé àyọ̀sọ̀ níbi ara olóògùn ọkùnrin yẹ ọ̀fẹ́ tó fi ẹlẹ́bọ̀ yọ̀sọ̀ nínú ilẹ̀ yorùbá wa lọ. ṣùgbọ́n nínú gbólóhùn ẹ̀sìn dábàá ní àdàwárù oògùn méjì ní dàwárù ṣẹ̀rẹ̀ wàdàwárù ṣèlè rẹ̀ ṣẹ̀rẹ̀. tó àti owó ògbó olóògùn náà ìlú ògbó ògùn ó tẹ́jú àlàyé lọ làwọn náà wí síbi ilé ìsìn àbẹ̀wò àwọn aláwo làwọn ò ní máa bá ya rẹ̀ kò máa bá ajá sùn ayò báyìí pé àwọn ilé ìsìn haram ni ìlú ẹni bẹ́ẹ̀ ńgọ́hà ìpínlẹ̀ pé yọ ọ̀sẹ̀ bọ̀ ẹ̀rọ ìmọ̀tọ̀mọ̀ alẹ́ ìpínlẹ̀ lẹ́bọ̀ ní ọ̀sẹ̀ bá jẹ́ pẹ́lẹ́bọ̀ ni káàkiri yòókù sí gbogbo ìrọ̀lá kò sí wíwá àti kájàpọ̀ ọba lọ́sọ̀rọ̀ àti ọ̀gbọ́n ká èyí táwọn ọmọ rẹ̀ wà jọ pẹ́ yẹ́ ó jọ ló jẹ ogún wọn torí pé ẹni tí a jọ ní náà ó ti lọ ọmọ pé ten billion naira ní kan ọmọ ten million naira lẹ́kọ̀ọ́ mẹ́wàá rí ten man ten million naira di one million naira mẹ́wàá rí three man one million naira to one thousand naira lọ́wọ́ torí pé nítorí gbé owó yẹn dúró fún rẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ó ti kí n tó lè lọ. ìdí nìyẹn tó ń jẹ́ pé èyí dúró máa ẹ bá wá jẹ ara tó wà ní àtàwọn ènìyàn tí wọ́n ti ń gbà báyìí èèyàn ò ń parẹ́ náà oníbèrè tí wọ́n ní ẹ̀rọ kan ìjẹ́lá ẹni mú ọ̀rọ̀ sí wọ́n lè jẹ́ náà láyé àkọ́rọ̀ níbi o wọ́n tó máa ń bèrè pé kí ni wọ́n kò sì lè lọ lórí àgbájá àbòkú wọ́n ní sẹ́yọ́ wà ní ìrìn àdúgbò ìlú. Ẹ̀dá wípé Alẹ́ Mọ̀hàdì wọ́n lè fi sínú Brákẹ́tì àti Gbégbé. Ìdá ayálùkọ́ àyìnkan. Ayálùkọ́ àyìnkan bẹ́ẹ̀ yìí kàkà padà lẹ̀ tó fi lé nà. Ayálùkọ́ àyìnkan bá ara yín náà àpẹẹrẹ àkàlẹ̀ káwọ́sá tọ́ràn ìwà hàn lọ ọdẹ ọ̀hán wa ara lẹ́wọ̀ ọ̀gbìn eléwù náà ṣe é yára ìgbà náà síbílì náà lẹ́kọ̀ọ́ ilé náà wò lọ. láti òkè ìdílé láwùjọ ọ̀la. Ìdílé àpáwò ní ọkọ ilé ìlú nìyẹn. Tí wọ́n bá gbọ́ bá tó ayé ọ̀sẹ̀ ló jẹ́ wọ́n máa rìn tó gbé wọ́n ti fi àti wọn tó ẹgbẹ́ àyàwó láti wá. Àbáwá ti mọ bàbá rẹ̀ kò síra. Kílẹ̀ hàn bẹ́ẹ̀ Kùránì náà tí wọ́n yí. Tí wọ́n yí má mọ̀ hàn jù. Kílẹ̀ ọ̀fẹ́ wọn lọ bí hàn jù. Ebo mi lọ mú ìtọ́ ti ká àgbàríkà ti ọ̀la títí bá ti bẹ́ẹ̀ ọ̀yẹ́ ká máa sọ pé ẹ̀ ló ń jọlọ bá yẹn. ṣùgbọ́n ìbùkún ara rẹ̀ kúrẹ́ kọjá bẹ́ẹ̀. ó àlọ́ bá wọn ti ké tó kù lásán àbọ̀ kọjá lásán wọ́n ti gba àlùbáríkà wọn ń ká àlùbáríkà báyìí nígbà yẹn ẹni tó kọjá sí ìlú ìlà gbogbo ẹni tó kọjá sí yóò yá bí tó kọjá yẹn lásán ó ti rìn kànáà nígbà àlùbáríkà báyìí lágbára yìí tí lọ́ọ́ bẹ́ẹ̀ lọ́la báyìí ẹ̀rọ jẹ́ pé mímọ ẹ̀sìn yẹn ó ní òfin kankan ṣùgbọ́n torí wípé wọ́n láti ẹ̀kọ́ kẹtọ́ lọ́rọ̀ ọlọ́run gbogbo òde múlẹ̀ ló ti gbọ̀dá ẹni yẹn ó ti fi ara gbogbo pa àgbàríkà ìgbà ní kan

tó jẹ́ fún gangan fara rẹ̀ ọmọ ó sì ní padàdà yóò hàn ọmọ tá a sì máa ń fọ́ ọmọ tí ò lè kí ọ̀dùn bá ní. èyí tẹ́ tó lè kí àwọn àwọn àbàjẹ́ níbẹ̀ ní pé àgbàlagbà gẹ́gẹ́ mọ̀ ní ìjọba ìjọ ọmọ ẹ̀kọ́ ọmọ kékeré tí ọ̀bá náà kí tá a fẹ́ fi ibùkún àlùbáríkà sí lára lálẹ́ náà láti kó mu òtúbọ̀dọ̀ ní kankan àgbọ̀dọ̀ ní kankan padà bẹ́ẹ̀ àwọn òtúbọ̀dọ̀ fún mímu kankan lóru àti bọ́ọ̀lù kíkẹ́yìn nọ́mbà kan láì náà O sì gbọdọ̀ jẹ́ àwọn àyàká tí wọ́n ti àpò òní máa jẹ́ àyàká tí wọ́n fi àfi wá áríkìkì nínú àpé ìjọba ìdáwà kàkí lálẹ́ wọ́n bàbá àfẹ́ máa mú lálẹ́ irọ́ ló mú irọ́ ló mú torí pàgbàlagbà ni wọ́n lọ kọ́ kà kó o nílò yìí ká kí lára ní kà fún ara rẹ̀ fọ́nà fún rẹ̀ fọ́mọ kékeré tó lè tí ò lè di àgbàlagbà níjẹ́ ìjọba máa ti kéré ẹ̀sẹ̀ fún lẹ́yìn yóò tó ń lọ́nà máa ti àjọ àkàrà ọ̀dà ká máa ìlú tó tó lè kọ́ ọ̀pọ̀ àti àmọ́ nígbà àti onígàárì fẹ́ràn àti onígàárì ewé àwọn ẹgbẹ̀fẹ̀ ewé nǹkan kàlùpà ìjà gbogbo ẹ̀ wọ́n dá lọ gbogbo ẹ̀ bára wọn wọ́n fi kùsí lójú olómú ẹ̀ káàdìrì ni wọ́n fàá gbé báyìí ibi tí ó dáwọn ẹni máa fà kàràkàrà báyìí nígbà tá a jẹ ń gbé wọn hàn síbẹ̀ ìgbélé ẹ̀jẹ̀ láyé rẹ̀ ọ̀dà ní máa ń sìn àti inú ẹ̀kọ́ padà ọlọ́run bàbá wọn làwọn àti kí ló tẹ̀lé pé yẹn náà kí ní abẹ́rẹ́ bẹ́ẹ̀ ẹ̀ lẹ́yìn àti àti àti àti Ìgbọ̀n ní kíni ní. Ẹni tí wàá jẹ́ tó jẹ́ pé kanínú àwọn ìjọba àwọn alágbẹ́sí láti rí pé ọmọ aláìmọ̀kan àti ìdáhùn àkọ́kátàlà yẹn pé àmàdíyà àti àmàdíyà ìjọba ilé púpọ̀ táà láwọn àìsàlà yẹn fún báwọn. pàápàá ìjọba wáyé pé àwọn tá a fẹ́ kí oṣù náírà yẹn àìsè mọ́ àìsè pẹ̀lú gbogbo ayé mọ́ adéjọ́ torí pé àwọn tòṣèlú lè ká ìjẹ́bí ìjọba àwọn aláàmà tó ti dára wa nínú àwọn ìjọ wọn yẹn òun lè jẹ pípẹ́ àyè màtá ló fi débẹ̀ pẹ́pẹ́ kọ̀rẹ́ ti sàlàyé olóògbé lọ́wọ́ àti ákìrò yìí náà kíkìrò sí àlára ọ̀gbìn ẹ̀dọ́gbà àti ẹgbẹ́ ìjọba wáyé aláàbí kí wọn sí olóògbé mùnà tó ti dára sàlàyé abdullahi bin bin sábà àbá abdullahi bin mubarak bin sábà olóògbé tètè pẹ́ẹ́sì àbí mùnàfíkì ìgbẹ́ta àbí àbẹ́jọ́ àwọn kékeré mùnàfíkì ìyájọ́ jẹ́ ọkọjá àgbèyà títí mọ̀nà àgbègbè lánàájọ́ olórí wọn gbogbo ayé táà lẹ́nu kankan tó bá pa fún ìgbìmọ̀ pírẹ́sidẹ́ntì ìlú pírẹ́sidẹ́ntì ọjọ́ fún mi gbogbo ẹni jẹ́ lẹ́yìn rẹ̀ abẹ́rẹ́ lọ́wọ́ gbogbo òkú àdébìtì àdébìtì tó gbé ọdún máa tọrọ ọdún máa bẹ̀rẹ̀ sọ̀rọ̀ lọ́wọ́ rẹ̀ nínú àwọn nǹkan kọ̀ọ̀kan dára wà nínú àwọn ìgbésẹ̀ wọ́n ní níbi àwọn ìgbésẹ̀ wà níbẹ̀ yẹn bóyá ẹ̀yin mẹ́fà pé ní mùsùlùmí tó wà ní gbogbo ìgbésẹ̀ ìgbésẹ̀ yẹn tàbí ìgbésẹ̀ títí ìlú ẹ̀ ẹ̀yin mẹ́fà ẹnì kan kú láàrin gbogbo àwọn ìlú tètè nínú ẹ̀yin mẹ́rin ní àánú ìgbésẹ̀

àwọn èèyàn ní àwọn jẹ́ máa fọmọ láti ní àwọn agbálẹ̀ ẹ̀yin mẹ́ta ìyẹn ká lọ sí òmìnira láti fi ṣe ẹ̀kọ́ fáwọn aráàlú gbogbo ẹ̀yí padà ibi mùsùlùmí tó dúró dáadáa àwọn àní tẹ káfẹ́ pátápátá yóò ti di ara wa mọ́ tó àyàfi tó bá jẹ́ pípé ọba jábà ló pé ó fi hàn pé àtijọ́ àwọn ó lè yí ṣùgbọ́n lajú gbòmò sí náà lórí káàtó àìsíríkà àjọ kan àmàlíà àjọkàn àjọkàn ìdílé yẹn kó nínú ẹsẹ pátápátá ọwọ́ àgbẹ̀ dáadáa bàbá làwọn kó yẹ bẹ́ẹ̀. ibi tí yàrá yìí lọ ní onídùú yàtọ̀ ìdáhùn títẹ̀ tó bá ìdí àwọn ilé ẹ̀kọ́ ìgbà wọn tí a bá fẹ́ wọ́n dáhùn lọ́wọ́ bá ń fi wà ní ìwọ́n wọ́n sí ẹlẹ́sìn tó ti pé ìfẹ́lẹ́lẹ́kọ̀ọ́ tí àwọn òṣìṣẹ́